súnmọ́ ò lè mọ́ a kì í gbókèrè kámọ́ dídùn wọn bẹ̀ ọ́ òmò wà mí dákú má ṣe bà mí jẹ́ ojú tó jẹ kùn yóò kò lè pẹ́ ràn jẹ́ zàgàzà zàgàzà ìṣòríran ẹ ló ń ṣe. àmọ́ ènìyàn tẹ́lá ń ṣe pẹ̀sán láyé ṣùgbọ́n tán lọ́gùn ṣàdúrà fún owó. ìṣọwọ́ wọn ní tọwọ́ lẹ́yìn láyé ń bí. ẹ má ṣe fojú ṣèdájọ́ wọn o ẹni ọmọ ni kó má ṣe ṣèdájọ́ ẹni ò láyé ń bí. ẹ má ṣe tayẹ̀ pẹ̀ sí gàmì fún wọn tóbi epo kékeré ń bójú wọn mi jẹ́. ènìyàn náà ní ká mọ̀ ò lẹ̀ mọ́ ọ a kì í gbókèrè kámọ dídùn wọn bẹ̀ ọ òmùwà mi dákú má ṣe bà mí jẹ́ ojú tó jẹ kùn yọ kò lè pẹ́ ràn jẹ́ zagaza zagaza ìṣòrí ràn ẹ́ ló ń ṣe. ojú bá fara balẹ̀ dandan arimu sùúrù máa ìrúgba ò fẹ́ni fẹ́ ṣàtọkùn òdì láàyè ẹ̀yin èèyàn mi ẹni ò bá mọ ni nífi ni ṣeré ẹ tọ́jú mọ́ wọn kẹwò wọ́n re kó lè dà fún ni ilẹ̀ tó wọn zagaza o èèyàn ni o ẹ dákun ẹ má ṣe fojú ọmọ kọmọ wò wọ́n o gbogbo wa gbèrò yìí o ó súnmọ́ ó lè mọ́ a kì í gbókèrè kámọ́ dídùn wọn bẹ́ẹ̀ o òmùwà mi dákun ṣe bà mí jẹ́ ojú tó jẹ kùn yóò kò lè pẹ́ ràn jẹ́ Zagaza Zagaza ìṣòrí ràn ẹ́ ló ń ṣe. wọ́n ní ọmọ wa gbèrò ní ẹ má ṣe sùn mọ́ wọn wọ́n ní ọmọ wa gbèrò ní kò lẹ́tọ̀ọ́ kan ní aya nílẹ̀ wọ́n ní agbèrò máa ní èèyàn burúkú máa ní wọ́n dákun ẹ mọ́ wọn kẹ ò ṣe wọn èèyàn wà nínú wọn. mami mami ẹ máa bọ̀ o ti mami báwo ni kí ló wá ṣe báyìí. Màámi ẹ wo sọ́jà kankan gbogbo ibi tí mo tiẹ̀ kiri lọ kò sí kankan èèyàn orí kankan ta ibi tí mo dẹ̀ tún ní kí n gbà pé kí n tún kiri gbà àwọn ọlọ́pàá tán máa ń mú yàn ẹ́ wọ́n tún dúró síbẹ̀ wọ́n ṣe tún mú mi nìyẹn gbogbo ọjọ́ orí mi lọ́ọ́ dáràn wọ́n tún yàn mí. irú ìyàwó lílé ìjà ọmọ ah, ìyá ẹ ti pọ̀ pẹ̀lú wọn lé ìwà ẹ̀wọ̀n náà sọ́nù wa. kódà ó yọ náà pẹ̀lẹ́ báwo lára ṣe wá ń ṣe báyìí. gbàrà mi wọn ló ń ronú wọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ́ wọlé lọ kí ló wà máa jẹ fún ẹ. We. mọ́mí Gbádébọ̀ wọn ò gbọ́ o. wọ́n bọ̀ o. báwo ni ẹ ká sùn. káàárọ̀ màmá ẹ̀ ń kọ́. wọ́n ní kí wàá bá yín pé kí n gba kinní yẹn wá. wo ojú ẹlẹ́dàá ẹ̀tọ́ kó bọ̀ kù sí lọ́wọ́ mi bí ṣe wà yìí. Ah, mo ṣe ní tó bá ṣe díẹ̀ kí wọ́n Gbádébọ̀ wá kó wá bá mi ṣàlàyé pé kó fún mi nígbà díẹ̀. mọ́mí Gbádébọ̀ ṣé wọn ò try fún yín tó ni látọjọ́ ìtẹ̀ ti jẹ gbèsè ẹ̀dùnà tí ṣe èjè ò bá fẹ́ yín ẹ̀rẹ̀ wá ṣe ẹ̀mí ìṣe àbí kí ni Gbádébọ̀ torí gọ́lọ̀ṣọ̀ gọ́lọ̀ṣọ̀ kí ló ń ṣe tí ò lè lọ́ọ́ máa ru yẹ̀pẹ̀ ṣá àwọn tó ń ru yẹ̀pẹ̀ ó dáa jù wọ́n lọ ni. ẹ wo ọ sọ pé tèmi ò bá gbọ́ èmi ò gbọ́dọ̀ kúrò bíbà kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe ju pé kẹ́ wọlé kẹ́ kówó jáde lọ ní kò sí kóbò kòkun lọ́wọ́ mi inú ilé ó dà máa lọ́lé máa wá fúnra mi. ilé ibo a sọ fún mi pé tí mi ò bá gbà mí gbọ́dọ̀ kúrò ń bíbá. Ah, máa lọ́lé. Ah, ah. ẹ wo mọ́mí Gbádébọ̀ mi ò lè kúrò ń bíbá tí ẹ bá mọ̀ pé iṣẹ́ ẹja kò pé yín iṣẹ́ mi náà dẹ̀ tún pé yín ṣe bí òun rèé gbà tójú àwọn èèyàn fọ̀ òun lẹ kún síwájú tẹ kún sẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ ẹ̀mọ̀kọ́tà àwọn ẹgbẹ́ yín ṣe o ẹdẹ́mi ló ń kẹ́ wọlé kẹ́ kówó jáde. mo ní tí mi ò bá gbà mi ò lè kúrò ń bíbà ẹ̀sẹ̀ ẹ wọnú ilé kẹ́ kówó ẹ̀dẹ́mi sọ fún mi pé ẹ̀ẹ̀ta ni. Okay. mi ẹ̀ka rọ̀. báwo ni ọkọ mi. gbadébọ̀ já máa lọ sùn náà. wo wo à ń gbọ́n mi lọ́wọ́ wo wo wo kí n tó ṣe yẹn lóyá pápọ̀ ẹ̀ máa lọ sùn kí n má ṣe lọ tó. kí ló di gbadébọ̀ mo mi ò lọ mo lè fi màmí nìkan lẹ́ẹ̀kan máa dágún mi nínú ilé ó ṣàrò mi nínú ilé. wọ́n ní test lọ́la náà. mi ò ṣe test o test lè mi máa lọ mi ìpínlẹ̀ kan. ekele tó ti lọ skul mọ. wọn ní mi ìlọ mọ. kí ló dé. o ò lè fẹ́ ẹnìkan lẹ̀kẹ́ máa dá gbọ́n mi nínú ilé. mi ò lọ lóyún. wọ́n tún sọ̀rọ̀ ọba kan wọn kan fún mi o ó lè bí pa àwọn ọmọ ẹ̀ wọ́n ní kó oúnjẹ lọ kó oúnjẹ lọ òun láti àárọ̀ wọ́n tó máa padà rújẹ náà gàrí lẹ́bù lórí o inú ẹ̀ dùn nígbé lẹ́bù ìbọn lè gbé káwọn ọmọ mi ti rí kan wọn bàbá tó máa délé okun wọn ló bá ń lè rọra kó ba lè mọ bí àìṣe jẹ wọn tó o ah ìyà yìí jẹ wọ́n ah pàdébò ìyà yìí jẹ wọ́n ìyà jẹ wọ́n màámi ẹ wo mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé do ìwé tó ti ṣẹlẹ̀ látòrí àwọn bàbá bàbá wa yìí mo fẹ́ kẹ́ ní lọ́kàn láti rí lọ kó máa dópin lórí wa lórí ẹ̀yin gangan kó máa dópin. àtẹ̀mí ọmọ yín gbádébọ̀ ẹ́. Eh? mo fẹ́ kẹ́ ni nígbàgbọ́ gbogbo ẹ̀ ló máa dópin ẹ wo màámi àdúrà kan mo fẹ́ kẹ́ máa kọ lórí fún mi wípé mi Gbádébọ̀ o màá là màá lu màá tẹ́gbẹ́ màá ṣe gbogbo nǹkan oríire téèyàn ń ṣe nílé ayé màá tún tọ́jú yín màámi àwọn àdúrà yìí mo fẹ́ kẹ́ máa ṣe fún mi màámi. Gbádébọ̀ lè rí bẹ́ẹ̀ ṣé Gbádébọ̀ o kò fẹ́ kó yé e wípé kó má ṣọ̀pọ̀ ló fẹ́ máa sáré kiri tó ṣe máa ṣoríire ẹ̀ mo fẹ́ jẹ́yàn mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣe ẹ̀ òfò ní gbogbo ẹ̀ o ò lè ṣoríire ẹkùn ìdílé ni sórí iléèwé ọ̀fẹ́ tó ń lọ yẹn tọmọ ilé wa lélẹ́yìn wọn ló sanwó ìwé ó sanwó báyìí ó sanwó gbà ó sanwó àwọ mo kò fẹ́ mẹ́nu ayé kúrò ni mo ṣe ní ọmọ lọ kò lè dá kankan fún ìpàdé bọ òfó ni kò rẹ́ni ìrìn lọ́wọ́ bó ṣe wà ìpàdé bọ̀ òfó ni òfó ni ó sọ fún mi débi wípé. ti ṣe rówó fi sẹ́nu díẹ̀díẹ̀ bí mo ti pọ̀ wọ́n lè mọ̀ wọ́n gbìyànjú kankan ṣáàjẹ́ káwọn rọra bá lọ báyìí ṣé máa rọra bá lọ báyìí pẹ̀lú pọ̀. màámi mo gbọ́ ni omi ò gbà nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ni mo fẹ́ mo fẹ́ kẹ́ máa ṣe àdúrà ẹ̀ fún mi níṣẹ́ wípé mi bá màá là màá lù màá rí náà màá rí lò màá dẹ̀ rí jẹ kí n tún lè fi tọ́jú ẹ̀yin gangan gangan gan nílé ayé màmí àdúrà yìí ni kẹ́ máa ṣe fún mi mo nígbàgbọ́. mo nígbàgbọ́ pé gbogbo nǹkan yìí máa yí padà màmí. Adébọ̀ Adébọ̀ ó dáa. bá ti ṣe owó àmì ọ̀rọ̀ náà pípa àmì wọ́n tẹ́gbẹ́ àmì wọ́n làmì yọ àmì àmì. twenty naira ni. ẹ ń pọn ike kan. bẹ́ẹ̀ ni. mi lè san ju five naira lọ. àǹtí ẹ má ṣe bẹ́ẹ̀ kó dáa ẹ̀sùn fifteen naira. mi lè san ju báyìí lọ ṣé láti lè pọn ní five naira. ṣe máa pọn àbẹ́lẹ̀ pọn. ẹ bá mi san fifteen naira ẹ jọ̀ọ́. mo ní five naira ni mo lè san mi lè san ju five naira lọ wo. ó yẹ wá ìwọ ẹ. ẹ̀kẹ́ márùn-ún lè máa bá mi pọn ọ̀fẹ́ rẹ̀ sí kíákíá torí mo fẹ́ jáde. five naira. มากเร็ว sàn láyé ṣùgbọ́n tọ́lọ́run ṣàdúrà fún wọn. ìṣọwọ́ wọn ni tọ̀wọ́ lẹ́yìn láyé mi. ẹ má ṣe fojú ṣèdájọ́ wọn o. ẹni ọmọ ni kó má ṣe ṣèdájọ́ ẹni ò láyé mi. ẹ má ṣe tayẹ̀ sí gàmì fún wọn torí epo kékeré ń bójú hàn mi já. Ah! ènìyàn náà ní ká máa bẹ̀rù láyé iyọ̀ ṣàgàzà èèyàn ńlá ní bọ́ọ̀sì. kò sí ilé kò báwo. báyìí tó bá sá wọlé lásán ìbálòrí ẹ̀ tó wọlé da petros lulẹ̀ adé ṣáná sí àjú ẹ mọ́lẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ ó gbọ́ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ bí máa bọ̀ bí máa bọ̀ bọ́ọ̀bà bọ́ọ̀bà bọ́ọ̀bà bọ́ọ̀bà. ẹ para mọ́lẹ̀. ó dáa owó mi dà. ìṣàánú mi tí ì lówó yín ọmọ mi ni mo ní kó kiri lọ kó bóyá tó bá rówó máa kó wá fún yín mò ń béèrè gbówó mi dà òun káwì òun sàwé ìwé ọmọ mi ṣé Fáṣọlá lóbi ni àbí Fáṣọyá owó mi ò tí ì yọ àbí tìbá ní káwọn bóyá sí wálé màá ní ó sì lé màá ní ó ti lọ kò sí wàhálà tó bá ti mọ̀ pé kò sówó bó ṣe wà yẹn bẹ̀rẹ̀ sí ní dágbére ìyá fàálì ìyá sílífà sọ fún wa pé ti lọ ó lọ sin gbà ni bó ṣe ń lọ yìí o ah. jẹ́ kọ́ mọ̀. ìyá wo má lọ wò mí pé mo lọ ké lásán o tó bá ṣorí burúkú bí màmá fún ẹ ní sáìzì ẹ ni ìyàtọ̀ wà láàrin ọrùn àtòrí o olóṣè àbí ẹ̀yìn olóṣè ìrì àyà ìyá tún ní mọ́tò ó yẹ wáyé yàtọ̀ mo ní kò para mọ́lẹ̀. ṣé wàá rí báyìí sí pa àwọn tó tu àwọn bíbí inú ẹ. wọ́n fi ẹ ṣe wọ́n fi ẹ pa òun kúnlẹ̀ wèrè kan òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ránú. ó yá dọ̀ba ilẹ̀ ó máa fa ya fa ní. ẹ dùn yìí lórí ká gbogbo ó tẹ̀lé àpò sílẹ̀. àwọn ọlẹ́wọ̀n wa. dókun fa bóyá níṣó níṣó iṣẹ́ ńlá níṣó ó fàyàwọ́ tẹ̀lé jù níṣó ó fàyàwọ́ tẹ̀lé jù. wọ́n tẹ̀lé ó kó sílẹ̀. mọ́mí ẹ ti dé ta ni wọn àbọ̀bọ̀ orí ẹ ti ta ni wọn àbọ̀bọ̀ orí ẹ ti ẹ aṣọ àyà bọ̀bọ̀ orí ẹ ti àti yàtọ̀ wọ́n yàfa yàfa yàfa yàfa ní so fa yàfa ìdèdè fa yàfa ẹ fa yàfa ní so ẹ má fa yàfa ẹ má fa yàfa àti yàtọ̀ ẹ fa yàfa. Oya fàyà fàfà. Ṣé sẹ́ẹ̀dì ni máa kí ṣáájú sí máa jà rẹ̀? Fàmì ẹ̀ṣẹ̀ o. Àdánwò ta ṣe. Ẹ̀kọ́ ṣì ẹ̀kọ́ ṣì. Àwẹ̀ àní ó fà ẹ̀jọ̀ fàyà jọ. Àwẹ̀ àfà. Ìyá wa ṣeré ègùn tí ń jà yìí. Ègún ìrandíran ni o. Yóò jà yìí láti ìran kìíní títí lílọ kẹwàá kò sí tẹ́lẹ̀ sí o ẹ mọ̀ dìbò sẹ́ bó súnmọ́ sí mi. bàbá kí ló máa ń ṣe báyìí. tí n bá wà wù dáadáa n ta lè ṣe ni pé ẹ ṣoṣo ní ẹ fi ẹ̀mí rẹ mi. rẹ̀ mi báwo la ṣe máa ṣe rẹ̀ ẹ fi èmi rẹ̀ ní ẹ ẹ rọra ṣàìsàn ráńpẹ́ bí ọjọ́ mélòó kan ẹ gbàgbọ́dà ṣé wàá rájọ tó wà lọ́rùn yín òun là á fi ṣiṣẹ́ yẹn ọmọ yóò lówó òkèkèrè yóò kàn ayé á gbọ́ ọ̀run á kódà ẹ mọ̀ gbọ́n nínú ilẹ̀ tẹ́ bá wà. bẹ́ẹ̀ ni mo sọ. Hmm. abiamọ tòótọ́ ẹ kú ọ̀rọ̀ bí àmọ́ ẹ mọ́ gbàgbé o láti sọ fọ́mọ yín lọ́jọ́ tẹ́ ẹ bá papòdà aṣọ pupa tẹ́ ẹ wọ̀ tẹ́ ẹ fi papòdà ẹni kò rántí fi sọ ọ́ sí ìyá wa ẹ mọ́ ojú ẹ̀ kọ́ o mẹ́tò rẹ̀ pa ẹ́ o. kí ló ń ṣe àtọ̀ nǹkan tó mẹ́tò rẹ̀ fún ẹ̀ ìjọba ẹ̀jẹ̀ ẹ̀ nìyẹn. ilé yóò mọ̀ kankan tó sọ ilé kan sọ bóyá ẹni bọ́ọ̀lù kọ èmi ò mọ ẹni tí pa. you just dey shout like easy fowl wetin dey do you. bẹ́ẹ̀ náà this girl méjì talk méjì sọ̀rọ̀. talk wetin wetin dey sọ̀rọ̀ tó. ọ̀gbọ́n náà ní sùúrù ọjà ti wọlé epo alẹ́ bọ̀ abalẹ̀ alẹ́ ìṣe pọ̀ tó. sakasa. ilẹ̀ nọmba wọn ali ilẹ̀ kátáyé ọ̀gá ńlá oh, ọ̀gá. Maybe you go talk now. Kí ló ṣe é tó ń gbọ́? Ṣé òun ẹ tó fẹ́ mú fún ẹ? Àbò tí mo gbójú kan ṣe bí. Ee ẹ̀jẹ̀ ń gbọ́rọ̀. Ṣàgàtà abẹ́ ìpínlẹ̀ àfitọ́ fún wa. Ìdákẹ́jọ ògbédè ògbékè. Ah. Ta ló fẹ́ ta ló fẹ́ rèpù ẹ? Àbọ̀n ti rèpù ẹ ni. Ọmọ gbọ́ ọmọ kọ́ ọ́nà olùbàjẹ́. Wá ilé. Ah! wánu yẹ. olórí burúkú. owó ti tó owó tó. kó o ní kẹ́ ẹ nà kí ló dé tó fẹ́ rèpọ̀ ẹ̀. eleven o'clock ló ṣẹlẹ̀ ó kò ó kò ta ó ó ta jẹ̀dí fún mi mo lè sọ fún pé ẹ ìwé kó jẹ́ kí n gbọ́ nǹkan tó package síbẹ̀ ó kò pack gbogbo gbogbo kínní mo lè sọ pé kí n check. o ò níyàwó tiẹ̀ àbí o ò níyàwó tiẹ̀. wọ́n ní kí n check ẹ̀ wò náà. kí ló dé tí o náà tajà dàgbò méjìlá union gangan aago mẹ́fà ló ń close kí ló dé o mẹ́fà wà lórúkọ jẹ́. Jẹ́ olórí burúkú. Ẹ èkó dàgbàsókè dàgbàsókè lọ ẹnu ṣe ní ṣe ní. jẹ́ ara dada ìjọba ṣe tí kò ló fún ẹjọ́ yẹn. ṣé mo yé yé yé yé yé ẹ bọ kọsẹ ìjẹ. èkó èkó ètùtò ògbóté ògbékè tani ṣé àmàlù ẹ alhaji godomi inú ẹsẹ̀ ń fi bó ṣe wà oṣù mẹ́ta kò fi dáṣẹ́ dùn mo fẹ́ rí gbogbo nu pàkẹ́ pátápátá tó bá ti rẹ̀ dùn ọ́ ṣe léṣe tó bá yẹ ti tẹ́ mọ́ jù ẹ kọ́ ọlọ́pàá kẹfì mi. ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ti yẹ. Sobo, what do you hear? Oh, Sobotina. The old Sobo, where me I go? one sobo dey Mushin that one dem call am sobolina one dey for Lagos Island sobo your own wey dey Oshodi na so your eye go dey do jojojo all the old house women wey dey Oshodi see. ọ̀sẹ̀ ìgbà ìṣẹ̀lẹ̀ tó gbà bù ọkọ ilé mi kó bá bù ó sì mẹ́ta wo ó dẹ̀ máa ń tọrọ owó lọ́wọ́ mi. ó máa ń tọrọ owó lọ́wọ́ mi ó máa ń tọrọ owó lọ́wọ́ mi olórí burúkú ọmọ àlè yóò ìgòdè dún jọjọjọ all house women ìyàwó ilé ìyàwó ilé ìgòdè pọ̀ṣúdẹ̀ ọba them up and down for o ti rí sí i sórí tó balẹ̀ ayé ara dé sórí olórí burúkú ẹ̀ máa sàn fún ẹ̀ máa sàn fún ẹ̀ ò gbọ́ ò gbà oṣù mẹ́ta náà ti fún ẹ̀ wo wà láì tà láì wọ́n fi kàábà búra tí n bá rí ìṣe ẹ ní brat kankan tó bá gbowó èmi fún abẹ́sọ̀ musa gaza kò ti gbowó kó tó mọ̀jẹ̀ ló ti yú ẹ̀yẹ. bàbá gbàgbé tó gbàgbé gbàgbé gbàgbé tó sọ yẹn kí ló kí ló ṣe èmi mọ̀ pé èmi náà sàtó pọ̀ mi báyìí mo mọ̀ kó mo lọ́ta mo mọ̀ kó sábà ọ̀tá mi ni gbogbo yín. ṣé o gbọ́. bọ̀dé ni ma sọ gírí kan fún yín. nígbà eh. gàdá bá ní pé kémi má gbowó lọ́sọ̀ ni. Eh. èmi á lọ bọ̀dé àgìrì má gbowó. ẹ níbo má gbowó. iye wàá ṣe gírí. má gbowó bẹ́ẹ̀. ọ̀rẹ́ àwọn òbí ẹ̀dá. mo ṣe gbogbo ìwà òbí ẹ̀dá tó bẹ̀ gbà bẹ́ẹ̀. ọ̀gá ṣé wọ nìkan ni ṣé wọ nìkan ni ìwọ nìkan ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ nìkan náà ni àtọ́bà rèpù lẹ́yìn ìwà rèpù lọ́la lọ́wọ́ yìí sìn ọwọ́ ti wá báyìí kí ló wá fẹ́ ṣe sí i Ah, kí ló dé gan náà. ẹ jẹ́ kí mi sọ kíní kan fún yín. sẹ́rí eh. zagaza dẹ́yìn wo yẹn oṣòdì ló ti lẹ́nu eh. tó tọ̀ oṣòdì ló ti lẹ́nu eh. ẹni wúyà mo sì lọ gbowó tó bá tẹ̀ sọ́jà bọ̀ èmi kò yẹ kó yé yín pé àwọn ọmọ òṣì àwọn ọmọ àwọn jàmọ̀ àwọn ẹ̀dá pé tó máa ń ta àgbọ̀n máa ta jẹ̀dí ta gbogbo ẹ̀. ìwọ ni kọ́lé bá kọ́kọ́ bọ̀ gògóró ni àwa tó mọ gògóró à ń ṣe bó ṣe wù wá ìwọ nìkan ni tó fi ṣí ẹ ni tó fi ṣí ẹ ni nígbà tó fẹ́ aṣọ máa lè ní aṣọ wọn máa bẹ̀bẹ̀ aṣọ máa bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ níta bẹ̀bẹ̀ ó darí tó ọkọjọ náà sọ lórí fún mi kókó ṣìlá abẹ́pẹ̀rọ olórí mi. máa tó kúta wa lórí kókó ṣìlá ga jùlọ fún wọn. tóbi epo kékeré mojú wọn mi já. olórí burúkú ni wèrè yá pẹ̀lú ọjọ́ kí a lọ sà. Wa ìwọ ni mo lè dá ìdíje ṣe kí lè fọ àwọn ọmọ ọmọ ẹgbẹ́ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ọlọ́kọ̀ lọ ṣẹlẹ̀. bàbá bóyá náà wọ wèrè ní iṣẹ́ ó dà gbọ́ àwọn mọ́tò tí mo dá dúró tó fẹ́ gbowó lọ́wọ́ wọn kàn sọ fún àwọn ti sanwó àwọn ti sanwó ó dà tà ti sanwó fún tọ́ba náà lọ ibùkún yìí wọ́n ti ń lọ ṣẹ̀ṣẹ̀ gbowó ẹ gbọ́ èmi ló lé èmi ló ṣẹlẹ̀. àwọn àti yóò ní iṣu àjọpọ̀ nǹkan kan. ẹ̀wọ̀n mi lẹ́yìn bàbá yìí. agbowó mọ́tò ni. mọ́tò wo. tó wà ń gáàjì tiwa. ṣé báwo bọ́lọ́kọ̀ tó wo tẹ́tọ̀ lóye kẹ́mọ́ gbà. káwọn máa sun létà yìí máa gbowó bọ́lọ́kọ̀ ajá. ibi nílé ayé yìí bẹ́ẹ̀ ó ṣe tẹ ọmọ ta lọ́lọ́ ń dẹ́yìn kẹ́mọ́ nìkan. àbáyé jiyàn bọ̀ iṣẹ́ ti ṣe ń jiyàn ọ̀gá yìí ètò ọ̀gá yìí ọ̀nà fọ́lẹ̀ fọ́lẹ̀ fọ́lẹ̀ ọ̀gá ọ̀gá lè mẹ́tọ́ ìfọ̀gá yìí. bàbá wo ẹ̀rọ ta yóò wọlé lábá yìí ẹ wo alábà mẹ́tọ́ ẹ̀. ọ̀gá wọn ọ̀tẹ̀ yìí ẹ̀ yóò tata sáyà sáyà sáyà sábà àtọ̀rẹ́ ìlà ọ̀gá ti ẹ̀ ẹ̀ má gbọ́ wúlọ̀ má gbọ́ wúlọ̀ má gbọ́ wúlọ̀. bàbá ẹ̀ làwọn náà wọ̀ fara balẹ̀ dandan arimu suruma máa irúgbà ò fẹ́ni fẹ́ ṣàtọkùn òdì láàyè ẹ̀yin èèyàn mi ènìyàn bá mọ̀ ní nífi ní ṣeré ẹ tọ́jú mọ́ wọn kẹwò wọn re kó lè dà fún ní ilẹ̀ tó wọn zagaza ò èèyàn ni ó ṣe fojú ọmọ kọmọ wò wọ́n o gbogbo wa yóò láyé. alibuta wa bàbá wa ti wà òun rè kò ṣe kí dẹ́kọ̀ ṣe sọnù bàbá àgbà afúnilé oúnjẹ ọmọ sọsọ bíi owó ọmọ lóore tí ò ná lóore kò ń sọ lóore. ó ti tó ó ti tó ó ti tó bàbá láti wọlé ní tẹlẹ ń gbóhónú park. owó àyàrá ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. owó kí ni. Ah, ọ̀hún bẹ̀rẹ̀ owó èmi ni ọ lè bèrè owó omi lọ́mì sẹ́mọ̀jọ́ ọmọdé nínú gan nínú páàkì ni. bẹ̀yà túlẹ̀ páàkì ẹni ó dẹ̀rọ ní etí pọ̀. náà etí kí ni. ẹ ọ̀fẹ́ mọ̀ mi ẹ sọmọdé ní páàkì o báwo bá mọ̀ kọ́ àti tèlọ́ rẹ mọ̀ kẹsẹ́ ni yóò mọ̀ mi. náà etí kí ni. láti nineteen seventy two seventy three seventy four ibi lẹ́nu mi níyà. ẹ ẹ ó wá jẹ́ bí ó jẹ́ bí àwọn bí olórí mélòó ṣe jẹ́ láti gbà yẹn. àìmọye olórí yọ. ẹ mo fẹ́ gbọ́. ẹ wo sọrí kí n bá bẹ̀rẹ̀ sí ọ kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ́sẹ̀sì mi ẹsẹ̀ gbé rẹ dọ́tí omi ẹsẹ̀ gbé rẹ sílẹ̀ ìjà yìí ẹsẹ̀ gbẹ́rẹ́ gbogbo ẹni ẹ̀mà mi. <laughs> ayé àwọn wo la wẹ̀. sẹ́nìsì lẹ́sẹ̀ ayé àgbẹ̀dẹ. ẹ̀ẹ́dẹ̀ eh. láti ká àgbẹ̀dẹ lọ́wọ́. ọmọ mi àgbẹ̀dẹ. ọmọ ìlà àgbẹ̀dẹ. ta ló ẹ jẹ́ kí n sọ fún yín o àgbàlagbà tẹ jẹ́ yín o. ó jẹ́ àwọn ọmọ ta kọ́ tọ́gbẹ̀ kọ́ ni o tó apá àwọn tí wọ́n ti kàn tẹ́jú yín mọ́lẹ̀. Eh? ẹ mọ̀ mí bàbá àyẹ̀kọ́ lù yín débi owó tẹ́ ń gbà yẹn gbogbo ẹ̀ lẹ́tọ̀ọ́ gbogbo tó bá ti wà ní ah, eh, park union ló dẹ̀tọ̀ sí o ẹ ní ráìtì kankan bẹ́ẹ̀ yẹn torí ẹ belong sí kankan fún ìsọ̀tẹ́ ń lò yẹn àkànfin ilẹ̀ kan wá lọ lò ní kò jẹ́ ẹni owó tó bá ti wà ń bẹ̀ kí ni ráìtì ọlọ́run gbó lọ́wọ́ gbogbo àwọn tó gbà ní ghana ìtẹ́yìn òsè ń ṣe union tẹ́lẹ̀ ní tọ́ba bẹ̀rẹ̀ lọ́rin pé sẹ́wọ̀n lẹ́yìn ṣe sẹ́wọ̀n lọ́ba ẹgbẹ́ ṣe. bàbá bàbá union la bàbá union bó ló wà ọmọ àdúgbò wo ni ẹ má bàbá jẹ fún wa àwọn àgbàdẹ àwọn mùsùlùmí tó fi wa mc tó fi wa síbẹ̀ wọn ò gbàgbà bàbá ẹ bàbá. ọmọ mi lẹ́mísì ọmọ mi nínú sídìí. ẹ ẹyin náà yín bí abẹ́yìn lẹ fún láyé káàdì àwọn àgbẹ̀pẹ̀ ń wà báyìí aṣọ fún ọmọ yìí rí ẹ wo ìjọba bá ti rí bàbá ẹ pè mí ẹ máa rí kọ̀ọ̀dé máa dánwò fún yín. ká wọ rí káàlẹ̀ ẹ máa lọ ẹ kó lọ sí i. àtàkẹ́ ẹ kó lọ sí i. àwọn ilé ẹ̀fọ́ ọmọ ọ́fíìsì mi. kí ẹ lọ káàlẹ̀. ẹ ẹ mú èkó wa mo fẹ́ wẹ̀sà ẹ o. ẹ ẹ ẹ má máa ká ọ sókè fún mi mo ti sọ fún yín tipẹ́tipẹ́ tó bá kí wọn àwọn mélòó ló ká fọlọ́run. ọwọ́ méjì méjì. ẹ̀rẹ̀ sí mo wá jọ́ lọ́run ni. ọwọ́ kan bẹ́ẹ̀ ń kí mi tẹ́lẹ̀ ẹ̀ ń kí mi ní kẹ́ máa kí mi mo dẹ̀ ń sọ̀rọ̀ wọn fún ẹ má tì mí pa ẹ má tì mí pa ẹ̀yin náà ni o ẹ̀yin náà ni o ẹ má tì mí pa ó sọ pé bí ìṣe pa mi ṣe lù ó rẹ̀ mí lánàá mo gba abẹ́rẹ́ o ẹ mọ̀ bẹ́ẹ̀ tìjọba àná pa ẹ má tì mí pa o mo ń sọ fún yín kan tí ẹ máa jẹ́lẹ̀ ń wá o ọlọ́run jẹ́ kẹ́ pàdé tó bá jẹ yín o ó yà ìta. àlébà. zagaza èèyàn ń lá ní. lọ́sùn mọ́ ò lè mọ́ ọ a kì í gbókèrè kámọ dídùn ọbẹ̀ o òmùwà mi dákú má ṣe bà mí jẹ́ ojú tó jẹ kùn yóò kò lè pẹ́ wọn jẹ́ Zagaza Zagaza ìṣòrí ìran ẹ̀ ló ń ṣe. ojú bá fara balẹ̀ dandan arímú sùúrù máa ìrúgbà ò fẹ́ni fẹ́ ṣàtọ́kùn òdì láàyè ẹ̀yin èèyàn mi ẹni ò bá mọdé nífin ní ṣeré. sórí àwọn boys tí wọ́n dúró tó ń wọ yìí àwọn bodyguards tí mo sọ fún ọ wípé mo fẹ́ kó máa tẹ̀lé ẹ kiri nílùú yìí nìyẹn. Hmm. oh yes kò fọ́nì <laughs> sórí ìdálù níṣèlú yes ìlú tí o wà tí o ti ń bọ̀ ó ṣeé ṣe kó má rírú nǹkan bẹ́ẹ̀ àbí kí irú nǹkan bẹ́ẹ̀ máa wà applicable sí ẹ but sori nílùú wa yìí i need ẹ for some reasons sori wọn láti máa tẹ̀lé ẹ kì í ṣe nítorí pé bóyá torí àwọn adigunjalè nìkan kì í ṣe torí àwọn ọmọ jàǹdùkú nìkan nítorí bímí náà ṣe jẹ́ ní society bílùú wa ṣe rí nìyí ò ní ṣe ẹlòmíì wọn á kàn déédéé máa bínú inú ni bíni ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó ti pọ̀ jù ní society ọ wọ́n lè máa sọ pé òkè mùsùlùmọ́lá ọmọ lágbájá nìyẹn ọmọ tàmẹ̀dù ni ẹlòmíín lè déédéé kidnap ẹ kan nítorí pé àwọn kan need owó for no reason lọ́wọ́ wa wọ́n á dẹ̀ máa demand fún tí àjẹ́ wọn wọ́n lè lọ embarrass ọmọ wa wọ́n lè ṣe you understand ìyẹn ni wọ́n ń pè ní àtakóró tó bá wọnú àdó tó bá dán agbọmọnú ẹ̀wọ̀ ìdí nìyẹn tí mo fẹ́ kọ́ máa tẹ̀lé ẹ káàkiri. well no problem daddy alákọ̀ọ́kọ́ náà mo appreciate nǹkan tẹ̀ ṣe fún mi. you're welcome. Uh, but Emi, Emi, Emi, ò really feel pé mo ní <laughs> don't say that. I can be okay on my own. no no no no, no. you need it. <laughs> don't worry ọ̀sẹ̀ ohun tí fi ń ṣèyàn jẹ́ kó máa tẹ̀lé ẹ. E. no problem Teba insist okay. <laughs> thank you so much <laughs> and then daddy um, mo ní kí n sọ fún yín pé mo ti rí alátòótẹ sẹ́ǹsì mi lánàá yìí. ó oh, ṣe yes mo ṣe rí aláàtì ẹ láàárọ̀ oh, of course àtàná ló ti yẹ kí báǹkì ti aláàtẹ. bóyá ó lè ti. how much four million naira tí mo béèrè náà ni. thank you daddy mo kàn ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni ọlọ́run á túbọ̀ máa gbọ́ yín sókè <laughs> thank you anyway um, mo fẹ́ sáré jáde ṣé àwọn boys mi ti máa bẹ̀rẹ̀ ṣẹ́ ń sìn ni àbí. Ah, why not. wow. hello guys ọmọ mi ti ń jáde lọ iṣẹ́ yín ti bẹ̀rẹ̀ nísìnyí nínú. <laughs> I feel like a princess. Oh, oh, oh. <laughs> Come on right, guys, let's go. Okay. Hello boss. Yes. Àwọn ọmọ ìfọ̀jẹ́ sì gbọ́dọ̀ sọ. Out down lọ ní ìrọ̀lẹ́ yẹn bíi six ìbáníkà delay díẹ̀ títí di around seven thirty. Alẹ́ ti dé bẹ́ẹ̀. Well, for security reasons, um, I gathered some intelligent report yesterday.

ìṣọwọ́ wọn ní tọwọ́ lẹ́yìn láyé mi. ẹ má ṣe fojú ṣèdájọ́ wọn o. ẹni ọmọ ni kó má ṣe ṣèdájọ́ ẹni ọ̀hún láyé mi. ẹ má ṣe tayẹ̀ pẹ̀ sí gàmì fún wọn. tóbi epo kékeré ń bọ́jú wọn mi. ènìyàn náà ní ká máa bẹ̀rùn láyé ìyàn ṣàgàzà ìrọ̀rùn lánìyàn súnmọ́. olùdarí this is our juice. <laughs> dèdè náà jáde. ìjẹun. ìjẹun how many times ló fẹ́ kí n máa sọ fún ẹ nínú ilé pé mi ò láìka òyìnbó òṣì tó máa ń sọ yìí ah, kí ni ah. gbogbo rubbish tó ń sọ bọ̀ látẹ̀kọ́ yìí. àǹtí mo sùn àǹtí mo sùn kí n sọ òyìnbó if i dey speak inside this house the way the soccer school be lost o i'm telling you dédé ẹni rè mọ sọfọ ah kẹ́hìn bóyá wo jísù rẹ̀ rè ṣé wọ́n sọ you have to taste it and i have tasted it i have to give it to you ẹgbà òun rè ah bí bọ́dọ̀ ṣe rí. Ah, ìjẹ̀bú. ma irú rọ́bìṣì wo ni gbogbo eléyìí. ah kí n ṣe mà. Ah, ṣé èmi àti ẹ ṣe àjọ fẹ́ máa mú nǹkan bí báyìí ni. irọ́ ẹ má bínú mímọ sọ fún wọn tẹ̀lé the rules and regulations rẹ̀ wà nílé ṣífùrè fún mi sọ fún anything i been served to you mo gbọ́dọ̀ ṣe kí ni kí n test it as a nafdac mouth ohun ṣe kọkọ ṣe kẹmọ sọfọ kẹra mu o torí sọfọ kẹran kan ṣẹyìn kọládì sọfọ yẹn nẹọsà ń gbọ́dọ̀ nẹọsà kọkọ kọládì sọfọ yẹn fẹ́ kú èmi rẹ má kọkọ kú ohun ìṣẹ̀lẹ̀ rẹ yẹn so òun taste lélẹ̀ báyìí. bẹ́ẹ̀ ló wà delicious kẹ́ ẹ lè mú náà èsùn rẹ̀ má ṣe yẹn mọ́ ẹ mú ẹ dá ìdá it's okay <laughs> ẹ bínú ẹ ṣe ń lọ ẹ má ṣe kẹ́ mọ ẹ ṣe ẹ má mọ. ìṣẹ́rí ìgbà mìíràn when you look at the biological foundation of this swimming pool léwẹ̀ owó mi kéwì gan wẹ̀ ẹ ti wẹ̀ tán. ẹgbẹ́ dídùn. ẹ má jẹ́ káwọn wẹ̀ máa dis àǹtí mo sojú mc owó ọ̀m disrespect me. it's okay. Ah. ah kò jẹ́ ní ilésàn ra ah when I was in ilésàn mo máa sọ iye fún mi iye bá bá fún mi wọ́n sọ fún kí n máa lọ sí odò dáadé lẹ́yìn ní kẹ̀nẹ̀. olùyàn tí mo jọ́sọ̀ kí náà mo àti àyè ó yà látòkè rà. kẹ́ ẹ mú rẹ máa ń tọ́jà kí n mọ̀ o. ibi iṣẹ́ rẹ̀ gbà sọ̀fọ̀ kẹ́ dúró wọ́n kí n gbọ́ pẹ́kẹ́ can if I hear any pẹ́kẹ́ from your mouth wọ́n lè sọ̀rọ̀ ó yá sọ̀rọ̀ n <laughs> kò gbọ́dọ̀ sọ̀rọ̀ wey dey drink him go go go go go show guy show ṣagidi you I cannot see i cannot give you. ìjẹ̀bú. láti mo sun kí mo wá ìyẹn fẹ́ mú kí n bù nù ẹ̀. plantain mi ni kò fry fún mi kan. yé méjì etí tèmi ti kún dà o nǹkan tí mo dẹ̀ ń gbọ́ nípa yín mi ò láìkẹ̀ rárá ah ah mo sún ọmọ yín ó tún wá mẹ́jọ yín ó fi sùn mí gbogbo ọkọ tó mú wálé fún yín wọ́n ní í ṣe tẹ́ bá ti ranjú mọ́ wọn báyìí níṣẹ́ làwọn ọmọ yẹn sá lọ ah ṣé ẹ kí mo sún má rì mí ṣé mo sún wájọ́ ọmọ à ń gbérawọ́ ni ṣé ọmọ kékeré ni mo sún ni ẹ wò àbúrò ti tèmi ni mo sún o lóòótọ́ ọmọ kan ṣoṣo tẹ bí nìyẹn bọ ojú tèmi ni kì í má purọ́ fún yín ẹ wò ara mi ò gbà mọ́ nítorí ẹ̀ níṣẹ́ wàá bá yín mo sún òun ṣọmọdé ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó má rì. ọtí ilé blendi lẹ́nu gan-an you care for it. Ah. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ ni ní ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mò ń bá yín sọ báyìí ẹ wá ń sọ fún mi pé do I care for ọtí gbé dání. sorry um, ọ̀rọ̀ tó bá wá ṣe kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n mi. ládùúgbò kan tí mo sọ sílẹ̀ ó dàbọ̀ lẹ́ máa sọ fún mi. Oh, nígbà tó ti ṣe pé à ń torí àjà ọjà ó ní ta ló ń jà lórí òun ah, ah. inú yín bu ẹ̀rọ òrùn sá o àti wo àti mo súnmọ́lá ìwọ ń sọ fún mi pé etí ìwọ ti kún ní gbòòrò wọ́n lé mi ranjú mọ́ àwọn ọkọ ọmọ mi wọ́n lé mi pariwo mọ́ wọn wọ́n lé mi lé wọn lọ mi ò sì ní lé wọn lọ. tèmi yé mi àwọn Yorùbá bọ̀ wọ́n ní tara àta ọ̀nà bíi ẹni tó jẹ́ wọléwọ̀de náà mo fi àárọ̀ ọjọ́ ṣiṣẹ́ ṣé kí n wá fọjú alẹ́ dànù iṣẹ́ tí mo ṣe láàárọ̀ tí mo ṣe lọ́sàn-án ẹnìkan tí ò mọ̀ nípa ẹ̀ tí ò wúlò tí ò ń ṣèyàn gidi kó wá kéré mi lọ́jọ́ alẹ́. very unfortunate obìnrin lọmọ tí mo bí the only child obìnrin ni mi ò ní níwájú mi ò ní lẹ́yìn ọkọ ló máa ní. now tí mo tún bá ṣetán á lọ ilé ọkọ ilé ọkọ ẹni lọmọ ẹni ń gbé tèmi bá wá dàgbà tí mo lé ogbó tí mo re bí àgbà ń rè gbogbo ogun tí n bá kó sọmọ fún ọmọ mi ṣé kó kó fún irresponsible husband no tell me kó kó fún ọkọ aláìlérò and that is the more reason tí mo ṣe ń ṣeun tí mo ń ṣe yẹn gbogbo ọkùnrin tí mo súnmọ́ lámúwálé mo ń test wọn ni tí n bá ranjú mọ́ wọn mo test wọn ni tí n bá pariwo mọ́ wọn mo test wọn ni nítorí mò ń wá ètò máa ní ìfẹ́ òdodo tí kì í ṣe ìfẹ́ ẹ̀tàn ìfẹ́ yẹlé ni mò ń wá fọmọ mi most of àwọn èèyàn tó ń rí tó ń tẹ́lẹ̀ ọmọ mi yẹn ìfẹ́ ẹ̀kọ́ náà ní owó ọrọ̀ ogún dúkìá tí bàbá ẹ̀ ní ni wọ́n nífẹ̀ẹ́ kò kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ because mi understand it, o kàn keep mute látijọ́ ẹ̀ o ò tiẹ̀ sọ anything nípa marriage o ò tiẹ̀ ever from mi sọ wípé òkè o bóyá o fẹ́ bá mi ìtìkọ̀ sí mi ṣé o ò wíṣà ti fẹ́ mi ni àbò fún ìpè ọmọ kékeré ni wá jóná ọdún mélòó la fẹ́ fi court látijọ́ ẹ̀ well bóyá o dey love me mọ́ you know because èmi ò understand you. <laughs> kò fọ́dún ṣe you know i love you so much mo dẹ̀ lè but <laughs> for now mo lè face daddy dájú lè fi ẹ́ sílẹ̀ sí ìwé kan ṣe àdírẹ́sì wa lọ́jọ́ tá a lọ sọ́dọ̀ wọn yẹn ah, ojú wọn ò ṣe wo mo sún ó mọ̀ pé you are like an apple of his eyes wọ wo bọ́jọ́ yẹn tó ṣe ń wọlé dáàdi ń bẹ̀ wọlé tó ṣe ń jáde dáàdi ń bẹ̀ jáde dáàdi ò can never let you go for now so ẹ̀rù pọ̀ sínú ń bà mí sìn yìí sínú àti pé bóyá mo fẹ́ fẹ́ or not. lẹ́kàn lẹ́kàn ah pọ̀ sí tèmi jọ́nà èmi fi pé ó dàpọ̀ kan fi yẹn ṣe excuse me o you are not serious honestly ìwọ fúnra ò serious now nítorí pé o wá lè wà lọ́jọ́ kan ẹ̀kọ́ sí mi wọ́n bí bákan bákan nítorí ẹ̀ ló ti ló ṣe decide láti má sọ anything nípa marriage ṣé mo sọ wáyé pé sí mi ló fẹ́ fẹ́ mi ni kò sí bí mo bọ́ ṣe lè love mi tó tó bá dọjọ́ kan wọ́n máa fi mí sílẹ̀ kí n lọ fọ́kọ tèmi nínú ò wọ́n sọ yẹ pé ẹ kíní kan kíní kan ò lè fèsì dáadé ṣé monster ni wọ́n ni àbò jẹ́ lion ṣé ọjọ́ tó wá ṣán bù ẹ̀ jẹ ni. so kí ló fẹ́ ká ṣe é I don't know ìwọ ni o ìwọ ni o because mi mi mi mi mi mọ inú ẹ̀ inú mi nìkan ni mo mọ̀ fine o lè máa sọ fún mi pé o love me o love me but deep down inside of you if you don't really love me I wouldn't know so tó bá mọ̀ yìí pé o love me. then come and meet my father kó àwọn ẹbí ẹ wá kẹ wá meet àwọn ẹ kó wá meet dáàdi mi tó bá dẹ̀ mọ̀ yìí pé o ò ní mi fẹ́ then let me know bí kí n ṣọmọ kékeré mọ́. fine you are right our make sure that tó pé ká marry but I have an idea. What? Uncle ẹ̀ka jọ̀lọ̀ bá lọ́jọ́ yẹn. Hmm. I like that uncle. but don't ṣe accommodate wa. Wọ́n wà friendly. Wọ́n ah, mi mọ̀ bóyá mo lè bá uncle yẹn sọ̀rọ̀. Kan bá pọ̀ sí sọ̀rọ̀. So from there, ọ̀rọ̀ yẹn á lè a lè yé wọn then ọ̀nkú lè máa dúró bí i like your pọ́ọ̀sì there because for now me the world you both see o tí ò fẹ́ fi ẹ́ sílẹ̀ má sọ fún ẹ pé mo máa lọ yọjú sí paul simpson mo sún mo ń tàn lọ. all right no problem ìyẹn ò kí ń ṣe big deal i'll i'll talk to him then máa get back to you. nǹkan tó bá sọ. bóyá àwa àti gbogbo àjọ nígbà yẹn. yes. <laughs> ojú bọ́ sẹ́yìn ọ̀jẹ̀ wò ọlọ́run now you are talking please do that one very fast I will appreciate that. Guys, according to the blueprint, we have just thirty minutes to operate. Sure. Sure, you go to something. You don't support for this but we observe kankan a lè lo twenty five minutes a lè máa jẹ lọ because ọmọ olówó ló ń tan wọn tá a bá ṣàkàlì sí valid ló máa kọ̀ ọ́ ní kọ́ decline. I don't think we have any problem. Oh, no, no, no, no problem. You should go ahead. I think I'll carry on. You don't have any Shaking. Like, seal, seal. Left I don't think we have any. No shit, left ear. Left ear, let's see. wọ́n fẹ́ pa wọ́n dàbí wọ́n fẹ́ jẹ wọ́n báyìí. ẹ ọlọ́run má ṣàlọ́ ọlọ́run ọjọ́ ayé wa báyìí ọjọ́ wa kúta ọjọ́ yìí àwọn ìmọ̀ yìí wúlélẹ̀ yìí jígbá máa ti owó òun gangan lówó owó. twenty tankers. yes. kò dẹ̀ sọ̀rọ̀ ah, ṣùgbọ́n etí tanka yẹn kan jẹ́. àbí tó bá sọ. So nǹkan kan wà ń jẹ o. kò sí ìkọ̀kan tó fẹ́ wà ń bẹ̀ ju owó lọ owó owó owó owó gangan lè léyìí tí Gbadebo Martins. ọ̀rẹ́ o mọ nǹkan yẹn àwọn ní pépà yìí gan wọn ó lè jẹ́ ẹ̀kan ló sọnù tó sọ di twenty mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ má máa believe àwọn story. kí kí ló máa ń ṣe yín gan ẹ̀yin ọmọ táníkà báwo lè yín máa ronú báwo lè yín máa sọ pé odidi ti Gbadebo Martins Eh, wọ́n parọ́ pé eh, pépà parọ́ pé tanka twenty kan lọ́gbẹ́ owó lélẹ́yìn náà. má máa believe àwọn ọ̀rọ̀ yìí. bàbá ẹ̀ ọ̀dẹ ní ẹ̀jọ̀. ẹ̀yẹ wa kọ́lé tó máa sọ̀rọ̀ báyìí kò dáa ṣé ó rí àwọn ní pépà wọn ò lè rí nǹkan kan máa sọ. ọ̀rọ̀ wọn kàn jẹ́ pé tó bá ní nǹkan méjì wọ́n lè sọ di mẹ́rin túgbẹ̀ túgbẹ̀ lọ náà ni pé sẹ́gbó ṣe wà nǹkan tó bá sọ confam ọ̀rọ̀ náà sọ wọn ò mú ọ̀rọ̀ àmátàmọ̀ wọn ò mú ní tó bá rí náà máa sọ original ọ̀rọ̀ ọ̀dọ̀ wọn ló wà. ẹ má tẹ̀ ẹ̀ dá lóhùn ṣe rí tọ́ bá tẹ̀ sọ táǹkà méjì tó ń sọ di twenty eh. má bí mi bàbá tiẹ̀ ṣé olówó tó ti gbárí mama tì bàbá ẹ̀. bàbá tèmi So so normal ṣá tí bàbá tèmi ò bá tiẹ̀ lójú St. Martins màá lójú lọ. ìyẹn tó lọ bá kọ́. ó tọ́ra ṣé ibi tó ti ń ṣe chief free reader association bíbáyìí tó ti ń ka pépà ọ̀fẹ́ wàá sí lówó tó agbárí wọ̀. ṣo ra pépà tó mi ni. Ah, ah. no ẹ̀gbọ́n ẹ má wo bá a ṣe jọ jẹ́ o èmi àti bọ̀bọ̀ ìta ló ra pépà jù. ọ̀rẹ́ ṣé o ti change ọtí ẹ ọmọ jọ ẹ jẹ́ kó mọ̀. ìtàn òun ẹ èmi àti òjò bá kan kan ìdílé báyìí náà mo ti mọ̀ ẹ́ mi láti jọ wà sórí tó wà bẹ́ẹ̀ ni pé ìméjì ẹ máa ra ìpàdé mi náà nọ́mbà one ó kàn yẹ pé kan yọ ojú ra wọn. ẹ àwa náà ni àwa chairman. ìwọ ló pa agídò fi náà fún mi. Ah, pẹ̀lú ah. wàhálà pẹ̀lú wàhálà nígbà yẹn ẹjọ́ gbogbo ọjọ́ ìwọlé nìyẹn nígbà fún mi ẹ ti ń tẹ̀lé nu àná mi ò tẹ̀lé nu òun yọ pẹ̀lú nísìn mi wàhálà nínú ara wípé àgbà kó tó lọ. ẹ táwọn ò bá hági wọn lè wá bí àwa làwa ní bẹ́ẹ̀sì tí ó bá sáwà kò sí bẹ́ẹ̀sì. Ah, ẹ bá máa tẹ̀lé nu ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ò lè lówó tó. bọ̀ kápá gbogbo ẹ ti o àwọn èèyàn rí wedding síwájú ah ẹ̀gbọ́n kò ṣe bẹ́ẹ̀ ah lè tún lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ah, àwa ní kọ́lá ìgbọ́ sí kí nìyí. mi gbà pé ìbàjẹ́ wálé ilé ó ti kú ó ti kú nìyẹn ní tọ́lẹ̀ tí ìkànnì yẹn ń gbé kúlẹ̀ ó ti lé tìyẹn. Ah, ẹ wá ẹ wá ẹ wá ẹ bá ṣe lọ sọ ni. ó yà wá lè ṣe. Ah, ikú pàdé wa. ọkì fi kú báyọ̀ ṣe náà ṣé kú jọ ọrùn ni. mo lè sọ fún ọ̀bọ yìí mo sọ fún mo sọ fún tó eh? ẹ́ tọ́lá mo sọ pé mo chief tó lọ fẹ́ yìí àmọ́ bó ṣe ń lọ àti gbèrò yẹn àmọ́ pé mo yẹ ìwà yẹn gbogbo àwọn tó ń fẹ́ báyìí odò ń kú mọ lórí ni bí ọkùnrin mẹ́rin mo ti fọmọ ẹtọ́ wọ́n yẹn tó odò ń wọ̀n kú ni tó a máa wí ọmọ yẹn o ó kówó lẹ̀ o òun ra mọ́tò ó ṣe kíní kan o láwọn sì ó ti kú sí ṣé ó fẹ́ lọ máa gun mọ́tò lọ́rùn ni. Thank you. 啊 wá mọ̀ wọn. ọlámilékun àdìsá. ẹ̀rọ adájì. ọwọ́ ìyá ẹ̀kọ́. ẹ sá mo lérò pé ẹ ṣì máa ti rántí ojú dáadáa. because this be a third time tí màá wá sí ọ̀dọ̀ yín bí báyìí sá. issue tó wà ní kóòtù náà mo wà rí fún sá pẹ̀lú àwọn guys wa tó yẹ ó wà ní ọ̀dọ̀ yín sá sá mo discover the last time pé. Pay offer ta fún yín yẹn ipò kékeré gan ni sir but now anything sir anything tẹ́ bá need ẹ béèrè this time around Yes, sir mo promise yín àá ṣe fún yín sir mo dẹ̀ mọ̀ pé agbára gbogbo kínní ọwọ́ yín ló wà just a word lásán ó rí sàwọn guys yìí so yes, <laughs> sir ẹ ṣe fún wa sir. Mr. Ma, you, you remember the first time you came here? Yeah. I said no. Ẹ̀kejì tẹ́ máa wá kí ni mo sọ? ẹ sọ pé no. this is the third time i have an integrity to maintain I've been in the law profession for a very long time I've been a judge and people know me that i give cases i give judgment based on the cases that i have and based on the facts on the table it's not a question of money owó is is nothing as far as i'm concerned hmm. but i have a name to protect all you need to do by way of advice from me get a good lawyer like San, senior advocate of Nigeria, that will defend your case. And once I have a good defense, of course, there's no problem because I'm going to base my judgment on the facts on the table. I have a principle, and I cannot, because of money, change my principle. I have a pedigree, I have a, eh, an integrity to maintain. People know me that I'm a man of integrity, so I cannot change because of money. I'm sorry, get a good lawyer. If you can have a good case, being defended uh, before me, I will pass my own judgment. My judgment is my judgment, whether or not you come here. And I want to warn you, let it be the, last time that you come here. You'll be here first, second, third. I don't want to see you again. If you want to meet me, meet me at the court. Oh, well done, well done, well done, well done, well done. Ah, sir, wọ́n ní pé ẹ burú gan. Wọ́n sọ pé ẹ wicked gidi gan. Ọ̀rọ̀ yìí mo dẹ̀ bá yín bẹ̀. Sir, wọ́n fẹ́ fi ọkọ̀ dá yín lójú. You will not live to tell the story. Is that a threat? So what I'm saying is, is it a threat? Is that let's wait and see. It is of you and your people, your family, that will not live to tell the story. ẹ mò ń dọ̀ ẹ̀ ṣé wọ́ ṣé mo sọ pé ògbólé ní ìdòwò pé kò sí ọkàn lẹ̀ o jẹ́njẹ́ ẹ̀ jẹ́njẹ́ ẹ̀ tán tó bá fẹ́ẹ́ láyé bínú sí ẹ kó bínú sí ẹ yàmáyàmá tó bá ti bí ẹ dà ìwọ má kó wá títí ìrọ̀lẹ́ òní àní kó má kó wá ó má dẹ̀jà gan wọ́n dánwò má kó wá ẹ kò ní sèwù tẹ́rẹ̀tẹ́rẹ̀tì. wá sókè kí nǹkan kó fara yó ó yìí kù sẹ́wọ́n kí o tó. àjọ fún kí nìkan o èmi náà ti fẹ́. kí ẹni pé òjò tó ń bọ̀ ẹ̀rẹ̀ òjò tó ti bọ̀ sẹ́yìn rẹ̀ ní káwọn ọmọ yẹn rówó gbà rárá yẹn disturb gan. yẹn disturb gan. ṣe é pé kálàyé gan-an ara yóò ń la. jàdé àgbà abẹ́sí tí o pa ah. ọ̀gá àgbàgbàlagbà wọ́n ṣe. ó lẹ́nu. wọ́n ti ṣe kú Eh. sp wa dà pẹ̀lú àwọn tó kù ẹ̀ owó tí wọ́n kọ. lẹ́nu àtẹ̀kújà lọ́rọ̀ ṣe wà. àtàwọn ojú ọ̀sẹ̀ pa èpò ẹ̀jẹ̀ ó ṣí lọ. Eh. Eh. ọ̀gá wàá bí wàá wàá wàá ṣe láwọn màlá gbò yẹn àwọn eléyìí tó bá ṣèdí pẹpẹrẹ ni o bàbá àmọ́ àwọn tó tí ló ṣe wa o ní kò wá tàgbò sí kò wá tàgbò kò ọ̀gá ó ṣì lọ. oṣù mẹ́ta ìgbẹ́. dáadé oṣù mẹ́ta lórí ọmọ ni. بوی درو بیف درو درو بعد درو 007 club yẹn pẹ̀lú àwọn bodyguard tiwa làwọn èèyàn náà kọ wọn kọ surround wọn yí ká èrè àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ni àǹtí that guy must be rich. Ah, Tina Tina ẹ wò wọn ti ẹ má dá lóhùn o ṣé ètò torí pé orí tó káwọn bodyguards wọ nísìn ó ti ń fíríkẹ nǹkan máa ń jọ ẹ lójú àǹtí ẹ wò ọ̀pọ̀ inú wọn ò ní tí yò á máa rọkùn bọ́ńbọ́n ìmí nínú wọn ní two thousand naira dání ó máa máa ṣe bí ẹni tó ní two million lákàntì ẹ wò irú àwọn èèyàn bíi Tina náà ló lè fíríkì mọ̀ pé kò jẹ́ fíríkì tẹ̀yìn. àǹtí ẹ má dájọ́ kí lòun ṣe rí gáì tèmi ń wò yìí owó gidi wà ní owó ẹ̀ èrè tí tó wà níwájú ẹ̀ ni ẹ̀wọ̀n báwọn èèyàn ṣe ń pè tó ṣe ń sá lọ́sì tó ń sá lọ́sùn mo kàn ń gbọ́ wọ́n pè lórúkọ kan bóyá zàgàzà àbíṣà ẹ̀wọ̀n bó ṣe ẹ̀wọ̀n kan he ilẹ̀ ọkọ̀ ń sá ni ẹ̀wọ̀n àǹtí ó tún ní kán tún kó ọtí kán tún kọ́ tí fún wa ó wá sọ pé kò sówó lọ́wọ́ ẹ̀ wò má àǹtí ẹ̀wẹ̀ má dàá lóhùn ẹ tún wọ ẹrù tó tún jù sọ́rùn ó rí ṣé ń tọ́ àǹtí mú kọ èmi kò mi gbọ́dọ̀ tó pé mò ń kó jẹ àǹtí ẹ̀wọ̀ ó wà lọ́ọ́ gá yẹn gan. o ti sọ ibi tó ń lọ òun kó jẹ náà ni. it's okay ti gbọ́ ẹ̀mí méjèèjì ẹ má wọrí a máa mọ wíyàn tó jẹ́ bẹ́rẹ̀ sí i. tí náà wọ́n máa mọ bó ṣe jẹ́ pẹ̀lú sọ́kúkọ́ àti má ṣe ta ìrẹ̀pẹ̀sí gàrí fún wọn tóbi epo kékeré ń bọ́jú wọn mi já. ẹ̀yin boys ah. ṣé ẹ gbàgbé pé ọ̀túnla ni mo ní mò ń travel lọ sí Canada yes sir for business trip. Yes, sir. okay mo kàn ń mọ̀ ọmọ ràn yín létí nítorí ọmọ mi nìyẹn nítorí mi ò fẹ́ kí n lọ tán kí n wá dé kàn máa wá fún mi ní report oríṣiríṣi ẹ mọ̀ pé tí mò ń san salary fún yín fún nìyẹn mo fẹ́ kẹ́ bá mi mójútó ọmọ mi dáadáa is that clear? Yes, sir. Okay. Um, sir, we've been working on your instruction, sir, and I in particular am here to tell you your instruction has been aiding our assignment with your daughter. And I will strongly tell you that there's no problem about the work done. We'll give our best. Yes, boss. She's a good-headed girl, sir. And in fact, she's always following our instructions, sir. Thank you. Moreover, as I said earlier, I said we've been giving our best. And I'm here to tell you, sir, there's no shaking. No shaking. Yes, sir. God bless you, too. Um, and of course, um, mo rò pé wọ́n ti alert yín lórí salary yín. yes sir yes sir. Oh, very good. thank you very much sir. and of course máa san ti next month. yes sir. in advance. Um. Yes, sir. all right. thank you. scammer. lórí. scammer. lórí. scammer. lórí. ẹ tó bá ní ká má dé òun là ń dé bá. ẹ dá. one love one let's go. wá wá wá wá èwo lẹ́yìn tó gbé wáyìí bingo ló fẹ́ jẹ́ ni. kìlọ̀ what's your problem? Hmm, fara ẹ balẹ̀ what's your problem? let me just go realize ìrànkàn ṣé orí kọ́kọ́ rẹ̀ kọ́kọ́ níbẹ̀ ń sọ fọ a breakfast have been brought to you I cherish it a lot it makes it delicious and you have to eat it according to the rule of law. wá wá wá wambi wambi wambi wambi sórí èmi ò gbégbó òyìnbó rí pé bóńjẹ tẹ́yìn jẹ yóò bẹ́ mi lára mu wọ́n yá tẹ ẹ̀bà gidi ní ẹ̀bà gidi tó bá jẹ́ tọ́nù kó máa lágùn láti orí kó máa yọnu ọpọlọ àwọn bàtà wọn jẹ láti dẹ̀ kó tó di pé wọ́n dé ibi ìbáṣe security pẹ̀lú yìí. kìlò ó pè bá ló burú búrẹ́dẹ̀ lè kí ló fẹ́ kí n fẹ́ lè ṣe ọlọ́mọdé aláàbò kí ló máa gbọ́rọ̀ lẹ́nu mi ṣó gbọ́. awọ́rọ̀ inú mi ò gba ògbó eléyìí. ṣó orí máa gbọ́ ọ̀rọ̀ ẹnu mi. akó àrùn bá mi jà ògbó eléyìí. máa gbọ́ kí n bọ́ ẹ sọ̀rọ̀ máa listing. akọkọ ni mẹjẹ kí n sọ̀rọ̀ sọfọ ṣọtọ ṣó wàá gbà sọfọ ṣọtọ. ọ̀rọ̀ ló sọ yẹn ń láìkì sọfọ gàrí ṣó máa mú gàrí lẹ́yìn mélòó ń fẹ́ tẹ́ bàrùn gan ṣé ẹni mélòó jọ òun rírì aláìsàn ìrẹsọ yóò mọ sọfọ àkọ́kọ́ níbẹ̀ sífù ṣe kiri wọn ra gàrí sílẹ̀ mọ́ o torí tọdọ rẹ èmi sọfọ kan dínkù sí kọta kọta ọfẹ gàrí nítorí sọfọ òun jẹ ọ̀pọ̀ jù o ti sọra jù o ti sọra jù mo ń jẹwọ ń jẹwọ ráyà ẹnu lé ṣó gbọ́ you have to realize your mistake when you know you are fatibulous tó gbọ́. Ah, ẹjọ yìí kọ́ mi ò ní pẹ́ mi olórí ibú ni yín mi ò ní pẹ́ mi olórí ibú ni wọ́n wá gbé nǹkan ẹ̀ ọlọ́mọdé ẹ̀ ráburú olóòjẹ́ tó tó máa ń ronú àwọn ẹ̀rọ mi ò gbọ́ gbé eléyìí bí kí n jẹ́ ẹ̀rọ bá kí n bú ẹ̀ kí n kí pọpọpọ kí n gẹ̀ tiẹ̀. ọlọ́mọdé fi kọ́ jẹ́ ní ẹgbẹ́ ọlọ́mọdé ẹ̀ ráburú ẹ̀ nǹkan tá a lè ṣe fúnra wa. Ah, inú mi dùn pé ó ti ṣàlàyé díẹ̀ fún yín èèyàn kan ló ṣẹ̀ mí ẹni tó bá dẹ̀ ní kí la máa ṣe òun la máa ń fẹ́ kó ta máa ṣe hàn ẹni tá a dẹ̀ ń sọ̀rọ̀ ń Chief George ni o. Chief George. yeah mo dẹ̀ ti promise ẹ̀ ní ikú pé ó gbúdọ̀ kú dandan ni ó gbúdọ̀ kú ikú yẹn and mi ò dẹ̀ fẹ́ iṣẹ́ fọkọ̀ mo fẹ́ perfect job tẹ́ pé ọ̀ ní traces at all. mo lérò pé o ti sọ gbogbo terms of payment wà fún. and another thing ó sọ̀rọ̀ kan tó ń sìn pé iṣẹ́ kan tó gbé wá chief judge kan ní kíní kan kíní kan sórí nǹkan méjì la fẹ́ treat báyìí sí i nǹkan tí mo mí pé owó dọ́bù ló máa san yẹ iṣẹ́ yẹn ò easy àbí ṣé wàá pa fúnra ẹ̀. aha irọ́ àbáyọ̀ ṣe ń pa. owó yìí ni kòkó tó bá ti wà nílẹ̀ ìwọ fìyẹ́lẹ̀ wò lè kọ́ wa ń ṣe wa máa ṣiṣẹ́ fún ẹ. o lo ti gbọ́ ẹ̀ àwọn òfin ṣẹ́ falẹ̀ ara kókó lówó ikú ló ṣú ọ̀jù wọ́n fà á lo fi ṣẹlẹ̀ fà wá so gbàgbé ikú ló ṣù ọ̀fun. tó wáyé pé ti tówó ni hmm. mo promise yín màá sanwó nǹkan tí mo fẹ́ ni pé kí màá yẹn ṣáà kú because mo ti promise ẹ̀ ní kú ó gbọ́dọ̀ kú ikú yẹn dandan ó gbọ́dọ̀ kú ikú yẹn o. double double. no problem. ṣé wàá pa fún rẹ. àìrò ah, bàbá o fẹ́ mọṣẹ́ jù wá lọ. ó ń kà mí lára ni ah, ó kà mí lára. no problem. a kì í gbókèrè kámọ́ dídùn wọn bẹ́ẹ̀ o òmùwà mi dákú má ṣe bà mí tó jẹ kùn yóò kò lè pẹ́ràn jẹ Zagaza Zagaza ìṣòríran ẹ̀ ló ń ṣe. àmọ́ ènìyàn tẹ́lá ṣe pẹ̀sán láyé ṣùgbọ́n tọ́lọ́gùn ṣàdúgbò fún wọn. ìṣọwọ́ wọn ní tọwọ́ lẹ́yìn láyé ń ẹ má ṣe fojú ṣèdájọ́ wọn. ẹni ò mọ̀ ni kó má ṣe ṣèdájọ́ ẹni òun láyé mi ẹ má ṣe tayẹ̀ pẹ̀ sí gàmì fún wọn tóbi epo kékeré. pé mo fẹ́ jáde fún iṣẹ́ ọmọ mi. orúkọ ni mo fẹ́ jáde fún iṣẹ́ ọmọ ti rí pósítà káàkiri mo ló ni àwọn olùdó máa dìbò fún wa jẹ́ ká kó wọn mọ́ra àwọn tó máa dìbò fún wa nìyẹn má bínú ló ní gbà ẹ́ nìyẹn ṣe What? Your boyfriend? No, not my boyfriend. My fiancé tẹ̀lé kọ́lá ní tuntun kù tó rọ lọ kí ni mo ṣe tán ni mo ṣe. Oh! Oh! again. mo wà nílé sí mo fẹ́ múra mo fẹ́ mọ jáde ọ̀rọ̀ àbúrò ẹ̀ pẹ̀lú ẹ̀rọ mi jẹ́ mọ́kọ́ tí mo fẹ́ ṣe báyìí mo fi ti mi tell me what's going on tell me kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ṣé mi nìkan ni kí ló jẹ́ kí ni ó ṣẹlẹ̀ ìgbà wo ni Bọ́lá ti ṣe kú tó rọ lọ́ọ́. Hey! Daddy, this is not fair. This is not fair, Jimmy, Daddy. <laughs> <laughs> guys. a nonsense I say what a nonsense Give you problem what the fuck what the fuck yé dandan ni kò disturb mi never never you are don't ever use intercom to call me àkọ́kọ́ wa aago mẹ́jọ àárọ̀ ro ma jẹun àárọ̀ ma gbé wa o aago méjì ọ̀sán wa ro ma jẹun ọ̀sán ma gbé wa o kó dé aago méjì ààbọ̀ ma tún gbé wa nálẹ̀ kí dọ̀gbọ̀n must you use intercom to disturb me. Eh? ọ̀rọ̀ yóò ń ṣe báyìí. kí ṣẹlẹ̀. ò ń ṣe bí bí olóró bí oúnjẹ bí oúnjẹ ọgbọ́n fún ni jíde kú. yé jíde rè wá gbé náà nọ ọkọ mọṣú. ẹ ọkọ mọṣú. wọn ló fàyè lẹ. ìjọ ṣe kù. ó lànà. àmọ́ yóò jẹ ìjẹun tó ọlọ́dọ̀ mi lánàá. bá a ṣe gbọ́n wọn níbo náà ló fún wọn lóúnjẹ. kílò kí adájọ́ pé kí investigative eh, officer kan wà bẹ́ẹ̀ kan sọ bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ sì ń ta agorete wàá sọ fún emi rè entertainer. Ah, nǹkan tí mo rí màá sọ. jọ jọ jọ jọ ọ̀rọ̀ ẹ̀ ń bí mi nù it's stressing me because àkọ́kọ́ níbẹ̀ ẹnu eh, family ẹbí máa wà bẹ́ẹ̀ o ọmọ ọgá má wà bí o àwọn rè jẹ́ relative and eh, conduction of eighteen wọn má wà bí mo jẹ́ ìṣekiri mo mẹ́ entertain àgàgà ìwọ òun bá má ètè tàdí rẹ̀ ṣé o ti kúná ṣé o kúná ló bẹ̀rẹ̀ sọ̀fọ̀ oníṣọ́ ìlérí iwájú àdẹjọ́ you are very very unstupidable eh, wọ́n kàn náà bẹ́ẹ̀ yìí. ibi wọn fún mi lóúnjẹ gidi bíi búrẹ́dì nǹkan kan náà ló gbé wá fún mi táwa ní pé bóyá. àmọ́ àmọ́ káwọn má tọ ọ̀tọ̀ ọ̀rọ̀ tẹ ká sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ déédéé ẹni rè ti wá sọ́dọ̀ Mọ́sún kọsọ ọmọ máa ń fẹ́ Mọ́sún o ọmọ máa ń ṣe àfẹ́sọ́nà Mọ́sún o there are many people dying on earth ó ní orí etíkú náà wọ́n ti wọ́ wọ́n ti wọ́ mẹ́rin. èèyàn méjì náà ló yìí kú. ọ̀nìyàn méjì máa gbọ́rọ̀ kìlóòmù sọ ọ̀nìyàn méjì two race power two kí ẹ rà. ẹ ìwọ lọ sùkúl nínú mọ. torí two race power two yẹn mẹ́rin four ńlá tó kọ̀ ṣọ́bọ̀ two race power four six ńlá kó o bá fi dé orí mẹ́wàá ẹni mẹ́wàá ṣe máa kú. àwòdájú wá wá pa gbé èèyàn ga tán. wo kòkòrò mi má fẹ́ jùmọ̀ ọmọ ga o. ó yẹ kó gàṣà fún ẹ. èmi. èèyàn mẹ́wọ̀n ń ṣe èèyàn ọ̀ọ́nì ọ̀kù àwọn ọmọláṣẹ́gbò never never don't call me ìwé dà fi pa fámílì ọ̀gá tán yẹn onímọ̀ ọ̀hún bàjẹ́ fún olóṣì. lásọ fún ẹ bẹ́ẹ̀ gbà kò sí kan tí mi lè fún ẹ hmm? kò sí kan tí mi lè fi bẹ́ẹ̀ ṣe é gbàgbé ọlọ́ọ̀bá sórí owó tó yẹ kémi máa fún ẹ hmm. owó yẹn chairman ló yẹ kí n máa kó fún but chairman tó ṣe wà mí ò lè kó fún ọmọ ìwọ ọmọ fẹ́ máa kó mi lé lórí. Senhor. Ah, ọmọ ẹlẹ́lẹ̀ mi, ọmọ tó ọmọ tó gbà pé. My love. I love you. Èdè ní ẹ, ọ̀dọ́ gbé I love you. Kí wàá lọ máa sọ? I love. I love you. Kò ń Ẹ̀yin mo ti máa ń tàgbé iṣá. Kínú, olè tí wà, sí òbí ẹ̀, sí òbí ẹ̀. Lẹ́lẹ̀, yẹ́n ti fẹ́ rí nínú, lórí rí ìwé ẹ̀ fún ẹ̀. <laughs> ele mo fi sọ fún ẹ pé anybody anybody gbọ́dọ̀ ṣe kí ni mo gbọ́dọ̀ dí ọ̀dọ̀ ẹ mọ́. Eh, wọn ò bí ọ̀dà ẹ mọ̀ jẹ́ sí. ra nọwọ́ ẹ sí wa eléyìí ló mú wa. mo gbò ká o. àwọn ẹ̀jẹ̀ máa kéré bá. ọ̀ bá fi bí bá. ìdí bàbá kan máa ń fi orúkọ àfẹ́ síjà wọn. bí méjèèjì pọ̀ kí n kó sí méjèèjì kan lẹ́ẹ̀kan náà kò tí wọ̀. rárá wọ̀ lẹ́yìn mẹ́ fi sọ́wọ́. ó fún mi. ó yá jẹ́ ẹni ọmọ mi kó fún wọn. ẹ tobi epo kékeré ń bọjú wọn mi jẹ́. láwo ti ṣe eré àbí wọn máa ń pè ní títí jẹjẹ yẹn. Ah. Ronaldo èèyàn lówó fi ṣe èèyàn lówó fi ṣe o ìgbàkigbà tí irun rí kàn mí ní ilé bàbá yìí èmi aróòwò fi ṣe. ṣé ìtàn kan sínú pépà nìyẹn. Ah, ah, ìtàn náà wo wo wo wo. orí ló mọ orí ló mọ wọn mọ náà kí ni tó ah, olú ọkọ ilé ọ̀rẹ́ why always me. mo sọ fún ẹ ìwọ tó máa ń ronú bíi táníkà mo sọ fún ẹ ọmọ olówó máa máa lówó sí mi. You see, ordinary tout. ọmọ yìí ò ní class man. ẹ nẹ class yìí ẹ rọ pé wa. ẹ nẹ ẹ nẹ class. ẹ nẹ. tora wa graduate nílẹ̀ University of Abuja graduate. ó lọ bẹ NURT. ẹ nínú ah. ọ̀nì. sori mo ti sọ fún ẹ pé o lè lówó tí wàá fi kú ibi tó wà tó ti ń ka pépà ọ̀fẹ́ yìí náà kò wà kó máa wáṣẹ́ káàkiri inú pépà even àwọn tó jẹ́ pé wọ́n ń rẹ́ àwọn rìnrìn ènìyàn. ẹ ènìyàn tẹ́ẹ̀n. àwa ènìyàn ara ènìyàn àwa ènìyàn. ẹ tẹ́ẹ̀n rìn ènìyàn mm. ẹ máa rọ ọmọ jọ lọ sókà. Ah, ah, orí yín yìí ni wọ́n ra bàbá yín wọ́n ra lọ sókà. bàbá wọn ṣé ti yín àbí tiwa. tèmi méjèèjì. kí ni kí n ṣègbè sọba ibi èèyàn orí mi ò kọ́ mi lé eh. mẹ́mi ṣègbè sọba rẹ̀ ẹ̀rẹ̀ ní èpètè ìṣẹ́ rẹ̀. Ah, ó rẹ̀ pè ó ra ìpè àórí ẹ̀yìn ìparókùtù dẹ̀ dá wàá ra ìpè ẹ máa ra lọ sókà eh. ẹ máa ra lọ sókà ẹ ra bàbá yìí náà lọ. bàbá yìí wọn ó ra lọ. ire o bó dẹ̀ ṣe bí lẹ́ẹ̀kẹ́ tí ẹ máa bọ̀ jẹ́ bó ṣe fọ́n mi lẹ́yìn ayé apọ́n ẹ ló. ìyẹn dẹ́ máa fìtẹ́ ni wíwú rẹ bó ṣe pa. ẹ wo ikọ̀ adì ní ọ̀la ilé ẹ̀fẹ̀ gbà tó àfẹjáde. ẹnu òsì ẹ lọ jẹ̀gbófò ló ń sọ wèrè. àwọn máa ta. Can you imagine? Eh? Agbèrò lásán Omo ita, omo ni moto. This is bad. It is bad. Extremely bad. Ah! What? I don't know. Picture tèmi rí bẹ́ẹ̀. Ó jọ Michael, àbí kì í ṣe Michael ló wà bẹ́ẹ̀ ni. Báwo ni wọn náà ṣe sọ̀rọ̀ báyìí? <laughs> Ṣọ́kọ̀ rẹ wá pé méjì ẹ àbí wọ́jọ́ Peter and Paul lójú ti tẹ̀ pọ̀ fún tramasi. ẹ yóò rẹ́rìn ẹ ní sùúrù Michael tèmi kọ́ lélẹ̀ àbí Michael. Michael. No, this is not my Michael. I'm sure mix up Lily. Are you joking? Omujani. Oh, ó ń wò everybody TV. rí. exactly. ó tún sọ pé this is not my mic ọ̀tá ló wá wà bẹ́ẹ̀ ṣé ìwọ òun ti èkì respect ààrẹ o mọ o mọ position dáadé o mọ báwọn yẹn ṣe respect dáadé ẹ nínú ìlú yìí ìwọ ló máa wúrú nǹkan báyìí tí dáadé bá tiẹ̀ gbọ́gbọ́ kí ló fẹ́ sọ sí ah, our own reputation is at stake too o kó mọ nǹkan tó ń ṣe. ẹ máa fojú ọmọ kọ́mọ wò ó. Ah, zagaza wa kì í ṣe èèyàn ibi. zagaza kí ló dé tẹ́ ẹ àtàrà lóúnjẹ yìí ti wà lórí dáìní ó máa tutù. zagaza wa. mo wà ó kẹ́ ẹ́ bí òkú pa mí. àǹtí ṣé nǹkan kan wà tó ń bọ́dà máìndín ni tí nǹkan kan bá wà ẹ sọ fún wa bóyá a lè rí solution sí i. Michael ni mi ò tiẹ̀ understand bọ̀bọ̀ náà àwọn nǹkan tí mò ń gbọ́ ń pa ìlẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu ẹ believe pé agbèrò ni Michael in fact shock ló jẹ́ fún mi Michael <laughs> agbèrò àwọn tó máa ń wà lóṣòdì tó máa ń gbowó oríta nurt kìíní kan something like that ah, I can't just imagine it it's, it's so hard to believe honestly àǹtí <laughs> ẹ má bínú wọ́n fẹ́ sọ náà wọ́n bí wọ́n ṣe máa ń múra wọ́n ṣe máa ń kó nǹkan sọ́rùn wọn ń dárìn máa ń rìn pẹ̀lú squad ní pé àwọn ọmọ ọ̀tá ló máa ń ṣe. ẹ eh, eh, ó tó ń bi tó sọ dìyìn ah, jòkè jòkè kí ló dé tí wo ò ṣe kí n rí nǹkan re ah, inú ẹ ò dá o ẹ wo àǹtí ẹ wo ẹ má dájọ kẹ lóhùn ní títọ́ ọmọdé ti tèmi tí ẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Mr. Michael ẹ wo èmi fọwọ́ sí pé kẹ́ ẹ fẹ́ wọn o because bí mi ṣe ń wo Mr. Michael bọ́n ṣe wà yẹn ẹ wò dúró wọn ń wà òkè wọn fún kí lè tún wá wọn handsome kí lè tún fẹ́ àǹtí. ó jẹ́ àgbèrò àbí ó jẹ́ àbí ṣé àmọ́ àbí kí lè pè wọ́n náà ṣé wọ́n ń gbowó ṣé fúnra wọn náà ló ń gbowó ní junction ṣé wọ́n dúró sí junction gbowó ni àǹtí n ò dúró junction gbowó ṣé àwọn àníwọ̀n ọ̀gá ni tí wọ́n ní dárí ara wọn. ẹ jọ ẹwẹ má dájọ kẹ lóhùn wọn jọ ọmọ ọ̀tá o àbọ̀ ń jọ ọmọ agbèrò kò sí big deal kankan bẹ àǹtí ẹwọ ẹ lọ fún. ẹ ṣe é máa lè lọ jẹ́sìn. ojú tó jẹ kùn yóò kò lè pẹ́ ránjẹ́. Ah, ọ̀gá ni wíwẹ́lẹ́ ò bẹ̀rẹ̀ ò bẹ̀rẹ̀ ò bọ̀rọ̀ máa sọ pé mi ìmọ̀bù èkó mi ìmọ̀bù ọ̀gá mi ìwé eléyìí ọ̀gbẹ́ni mo lélẹ́ yìí ọmọdé yìí mukala kò sẹ́lẹ́gbẹ́ kò sọ nílù. òun lè lè gbé o mọ̀ pé òun fún mi ní ìṣàrán mo ń gbádùn ẹ náà nílùú yìí náà ọlọ́run lẹ́kọ̀ọ́ ìkọ̀dẹ́ máa wá. kò ń lélẹ́gbẹ̀ kò ń lo nílùú gbọ̀ngàn tó ń sọ́lẹ̀ báàgì ah. ọ̀gá wọ́n rò pé kó tó di pé àwọn jàǹfọ̀n gbàdá kí lọ́mọ ọkọ̀ lọ́mọ àbáwọn Bilaminu la jégúnlẹ̀ tó máa kọ́ lọ mọ̀ bẹ́ẹ̀ akọ́ gbé dọ́dọ̀ yín pé ẹ̀yin tó bá ti dọ́dọ̀ yín kó má mọ̀ yàn mọ̀ ó ti mọ ọgbọ́n yàn tán. nọ́mbà wà tiwa ni alifu ló wúwo orúkọ ẹ. mukaila kò sí lébè kò sọ nílùú. mukaila kò sọ ọmọ náà. tó mú àwọn olú ọmọ tán ti mọ̀ ya. tó mẹ tó pè lọ́gàá ńlá. ó mọ̀ gàá ńlá. nọ́mbà wà wọn lórí tèmi nìyẹn o barista tèmi lórí yẹn o. kò sọ náà o. barista gàá jẹ́ kí n gbóhùn ẹ̀ wá mú olú ọmọ tó bá ti gbólú ọmọ ó ti mọ̀ yan á ní ẹ jáde ajẹ́kọ̀ọ́ mọ̀ báyọ̀ mú wa. ó ti bẹ̀rẹ̀ lọ́sì kò kò mọ́ táyì ọ̀gá kò tẹ́lẹ̀ pé kò tẹ́lẹ̀ kò sí kò mọ́ táyì àwa náà ti ń gbọ́ròyìn ìwọ̀n ṣàgàṣà ṣàgàṣà ọlọ́run ló kó àpàjára wa níjọ́ tí mo ti máa ń gbókọ̀ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ń rẹ̀ fún mi bá dé wọ́n ní gbogbo ọ̀rọ̀ ni ọ̀dà yorùbá ti sọ. èmi náà ti ń kúrò lórúkọ yín pẹ́. bí ń wù mí fi ń dá ìwà o. àmọ́ lónìí kókó dáyà tàjà sáwà ẹ̀wọ̀n gbọ́. àmọ́ lọ́wọ́ ń bẹ̀ lọ́dọ̀ ọ̀dọ́ yé bí n rírun yín o ló ń pọ̀ ni. orin bá wà ń túnrẹ́ nì lọ́wọ́. ní dàbẹ́ wo ló ṣe kò ṣe é. eléyìí gbogbo ní ń bá yé jẹ bàbá o. àlẹ́ ìdílé àgbàlẹ̀ sálẹ̀ ìdílé. bàbá bí róró rọ́bà fún mi mọ̀ wo gbogbo wọn wá sí torí méjì ìmọ̀ àwọn ọkùnrin àwọn wà wà rà yíyọ. àti mẹ́wàá ẹ̀fọ́ tó ti rọ̀ lọ́n gbogbo yìí. àti mẹ́wàá wọ́n tó dé. èkó olówó ló lé. ìyá sẹ́wọ́ pọ̀ nílùú èkó. lọ́ba lédè bẹ́ẹ̀ bá ni wọ́n ti wọ́n ti wo lára pẹ́rẹ́ inú mascara ló wọ́n lóyún gbọ́mọ̀ òrèlúwé ń tọ́jọ́ sí wọn tọ́ba adé mu sí olóòsà náà ń dúró sí oṣòdì lẹ́kùn yọ̀dọ̀ yín wọ́n fòlùkù náà ń dúró sí tọ́ba wa wá sí kó ti rọ kó ìpàdé dínú bá di àlòjì tọ́ba wa bí tó ti yẹ yẹyẹ ẹ̀kan wọkọ̀ lájẹ gúnlẹ̀ gòyọ̀lá àbí bẹ́ẹ̀ bá dénà sáhùn ọ̀rọ̀ ah! tó wájú ọ̀gá ọlọ́run àti àwọn ọ̀nà fẹ́ẹ́ tó fúnra wọn náà máa ń polú ọjà ó diwó. ọ̀dọ́ mi ìdígbò làwọn ọmọ mi. àwọn fẹ́ẹ́ kọ́ ìyúná ọdún ninety five bá. ọmọdé ọdún wọn jà. let me put money kínkín. oyà náà kò dú uẹ́lì e, ọmọ gbọ́ lẹ́nu àwọn tiwa. lọ́dún lóko bẹ́ẹ̀ sì náà ń wí. ọmọdé yóò ti tó ó ti mọyàn wà á mọdún ọmọ ọjẹ ó ti mọdún ọmọ àyíjẹ ó mọyàn ó ti mọyàn ọdún ọmọ àyíjẹ ọmọ yìí máa gbé lọ́dọ̀ ga lálẹ́ ọmọ yìí ọmọ nìyẹn kò sọ́dọ̀ ọmọ. àyìn tí ń kókò lu ọmọ ti pẹ́. ó ti kókò lu ọmọ. tìsún máa ń forí ránṣẹ́ sọ́dọ̀ wọn. wọ́n pé wọn máa ti ń sẹ́yà bàbá méjì mc ní wọ́n sọ pé owó lọ́nà fún gbogbo alágbé owó yìí owó la mọ fi ṣàdúrà wọn wípé ó ó tí wọn kọ́kọ́ wájú o ọmọwọ mc oníkú sọwárí w àrìnkókó wàhálà mc oníwọ̀kùn ẹ̀sọ́ mi gbèrè sí ní gbẹ̀yìn ọ̀rọ̀ wọn kókó sọwárí ó ti ń bẹ̀ lẹ́yìn lọ́ba gbogbo. ó sì máa ga gan ah, wàá ga ó mọ̀ pàṣẹ wàá ga bí pàṣẹ ọ̀gá ńlá nàbà wọn alukurani lórí tàwa nìyẹn o ah. olúwo wa mọ olúwo ọmọ inú àdùn wà tí mo ṣe kò lè kò ó tọ. àwọn sọ fún ẹ ah, ọmọ náà wọn náà jà fún o. o ti yẹ ẹ o sọmọ náà. kí ló ti yẹ gbogbo ọ̀tá rẹ̀ ṣe bá dé wọlé. bàbá mi kì í. o sì lè wọrí you don start again. you see this one eh? na zagaza focus. ẹ gbọ́rọ̀ jọ kò gbé ní o gbé kì í gbogbo nǹkan tó ń sọ yí ẹ ṣá. you don become superstar. Ah, ah, ah, i no know before. mo ti di star eléyìí. ọmọ yìí máa ń rí wẹ́pà. yẹ́n lára yìí wọ́n á máa yé gbòòrò. sagasa kí ló dé kí ni mo ṣe. bàbá yìí lọ jí lọ gan. tọkì bí àbí abá òní. ọmọ àpò ìjẹ́bọ̀ lórí. àpò ìjẹ́bọ̀ lórí this one na superstar tó dẹ̀ ti mọ̀ ọ̀gá ó ti mọ ọgbọ́n lọ láyé. bẹ́sẹ̀ pikin. ah pikin. kò sí ọkọ lóye yìí kò sí ọkọ wọ́n gbé mi sókè sí ni. pẹ̀lú ògo Ọlọ́run wọn. wọ́n gbé mi wọ́n gbé mi wọ́n gbé mi ọ̀gá àwọn ọ̀gá tó ń tọ́ ẹ̀jú láti tẹ̀lé ti wọ́n ìlú. ìgbésẹ̀ ọ̀gá mi láti mọ̀ ní ẹ̀. ògbẹ́ni ògbẹ́ni. ìtòmú wá iná sí wà pàtó. sáàni sàgàsà tó pọ̀ síná ló ń wá. ìdáná lọ́yí sí èrè à. ṣé ibo ni àbọ̀mọ̀ Yorùbá. lórí mi lórí mi lórí mi ọdúnmọ̀ àyíyálà ló ń bẹ̀rẹ̀ ló ń bí àwọn alákọ̀ ìwọ́n ọmọ ìbò ti ń jọ nígbàjọ́ sọ̀rọ̀ múkàlá tẹ̀dú àkọ̀rẹ́ bá dá ń gbé ń gálà sanu àmúrin wọn dàbí irú tọ̀dọ̀ òun làkọ̀ fọlọ́wọ́ tí kò kó jù bí sóyè dàdàbà tọ́ba ti pé bá ní ọba àgbà fún un ìbàdàn. kẹta ti wá ẹ̀yà ṣe. ẹ̀gbọ́n mi ó tẹ̀ dáa tí mo bá yín ẹ wò mo ń sọ fún yín lọ́jọ́ kìíní àná mo sọ fún yín pé ọmọ yín area boy ló ń tẹ̀lé táàtù ló ń tẹ̀lé ẹ sọ pé rárá ó ti ṣẹlẹ̀ o ọmọdé máa bà lórúkọ jẹ́ o ẹ wò òun ni pépà gbé jáde sẹ́yìn náà ti rí ẹ wò pípa yìí tẹ̀ tí wà ń bẹ ọmọdé ìfẹ́ bà á lórúkọ jẹ́ o jẹ́kílẹ̀ jẹ́ rìn jẹ́ Chief Ladipo daughter, Osmala is secret affair with a Ẹ̀gbọ́n mi. Orúkọ ọ̀dọ́ kan Sàgásà. bí nǹkan ló ń pè é. Ṣẹ́dẹ̀ tẹ̀ ń wò yẹn. Nígbà tó ń jàjà gáréèjì lọ́jọ́ kìíní àná, èèyàn mẹ́wàá lógún. Mẹ́jọ nú ẹ̀ àbí méje tẹ̀ni ló kú náà mẹ́wàá tó gùn. Mo ò mo sọ fún ẹ pé kò possible ṣé kì í ṣe pé bóyá àwọn journalist ta ní iná fẹ́ fi orúkọ olúwa ẹ̀ tajà look at my picture. ẹ̀gbọ́n mi wọn ò fi tajà bíṣọ̀ yín lọ́gbèsì tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú tí òun nìkan lóbìnrin tó wà nílùú ni. ẹ̀gbọ́n wíwọ́n epo àbá ìrówó rà. oyè ah, mi náà lẹ́nu o mi ò mọ nǹkan tó sún mo sún sí gbogbo ìranù tó ra wọlé. ládùúrú gbogbo àwọn èèyàn tó kún lù kò rí dókítà níbẹ̀ ah. kò rí ẹnjìníà níbẹ̀ ah ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ah. ẹni tó ń tẹ̀lé nìyẹn. kò rí lọ́ọ̀yà ń bẹ̀ kó fẹ́. mo sọ fún yín ẹ sọ pé irọ́ ni sẹ́ẹ̀rì ah, ah, kí ni àwọn boys tí mo ní kó máa tẹ̀lé mo súnmọ́ la ibo náà wà kí ni wọ́n ń ṣe. sir i believe they are inside but i will personally deal with them sir. oh sure. mo súnmọ́ la. èyí tó dùn mí jù ní píṣọ yín tó tún gbèsè kí ni píṣọ yín ń wá pẹ̀lú sagosa. píṣọ mi ni. wọ́n fẹ́ bá yín orúkọ yín ti ń bàjẹ́ lọ nìyẹn. orúkọ wa ní bàjẹ́ lágbára. lágbára ọlọ́run lágbára ọlọ́run. èmi mú súnmọ́ láti àná. Ah. ẹ mo tún dà ẹ àwọn gáì tẹ̀ bọ́ọ̀sù mọ́ ò lè mọ́ a kì í gbókèrè ká dídùn wọn bẹ́ẹ̀ o òmùwà mi dá ojú tó jẹ kùn yóò kò lè pẹ́ran jẹ Zagaza Zagaza ìṣòrí ràn ẹ́ ló ń ṣe. àmọ́ ènìyàn tẹ́lá ń ṣe pẹ̀sán láyé ṣùgbọ́n tán lọ́gùn ṣàdúrà fún òun wọn. ìṣọwọ́ wọn ni tọwọ́ lẹ́yìn láyé ń bí. jọ kílò kílò kílò kílò. gbàgbọ́ tó dé. gbàgbọ́ lọ́wọ́ mi ìgbà ìwò. ìwọ ah, ló tún gbélé mi lọ́wọ́ ṣàmọ̀ pé mọ̀wé. gbà máa mú sórí dédé kí lóore mi mọ̀ dédé kí lóore mi mọ̀ pátápátá àwọn kí lóore jẹ́ sọ̀fọ̀ kọ́nà ilé epo àwọn sunjẹ oníyan sansiyan oníyan babatunde ọmọ pariola oníyan onífaruku oníyan kìlò. wo ṣe gbé wọn kọ́kọ́rẹ́ balẹ̀ ohun rẹ̀ àkọ́kọ́ náà the liability of an economist, dap together is the one that sustains some right to inter the inter the the the the competition sórí àkọ́kọ́ wo àwòrán ọmọ olùṣèyà òyìnbó yọ̀kọ́ òyìnbó tó dà kalẹ̀ yìí sì ó wá sú èmi gan. ohun gbọ́dọ̀ rè ọmọ gàrí sórí sórí sọ fún ọmọ gàrí sórí sọ fún ọ gàrí níbẹ̀. wo lesi yẹ a oniyan tatu re irun fẹ́ kó realize also i don't know the reason why someone can brought into and gas gangsters ṣé the tout that brought him in that can bring anything that can collapse the house is it good kọ́nìyàn lásán fún ọdọọdọọdọ òun má ṣe kiri òun má fi ọmọ ta kí ọmọ ọgà má rí ònìyàn fẹ́ èmi níbẹ̀ ìwọ níbẹ̀ ẹ lè rí ònìyàn fẹ́ kó jẹ́ sọ fún ọmọ ta just out. but according to nǹkan tẹ́mi ń sọ tó bá lọ possible kó rí bẹ́ẹ̀ ìwọ ló kọ tiẹ̀ ń bẹ̀. Kilo. kílò ó ní o sá sí ọ̀ṣ ó ní o júbùs ìwọ ò lè sọ̀rọ̀ ní oh, inú rẹ̀ yé ni sọ fún incomes can be defined as a social science who study the human relationship relationship rẹ̀ wà now, mi tó ti we are very very close in way understand majako rẹ̀ she must as a cook executive cook exclusive oúnjẹ rí màá mi ṣe kiri màá mi madam say kí ọjà ọgà kuná la wọn sọ fọ lè sí fún ọ lóúnjẹ wọn máa sọ fọ so i have to do my thing according to the right ẹ èmi má realize kí ọgà you can't allow your suitor your children your doctor to get into a my a, a, a, a gangster a drug dealer me i'm not going to allow that èmi má jẹ kí yẹn ṣẹlẹ̀ nítorí sọfọ mo mọ́rùn ṣe i'm a graduate i know what i'm doing for a living for cooking to, i don't. i have the certificate. tó bá tiẹ̀ wá rí báyẹn eh. ṣó ń yí ẹ eh. ṣó ń gẹ̀tì mi eh. tó bá wá rí báyẹn as a chief security officer nínú ilé nineteen tí mo ń ṣe security rẹ̀ mo máa ń lé dùnmáyé kó tó fi àṣẹ sí i jọ ń torí Ọlọ́run èwo ló kọ tiẹ̀ ń bẹ̀ they cut him pon to sọfọ kí wọ́n sọfọ wọ́n á fi aya gba ẹ̀bọ̀n èmi you looking at me they brought a machine gun into the house i accept it nítorí sọfọ hmm. obìnrin àsọrin má dàsíwájú ogun ó guyọ guyọ ó yọ yọmọ ó guyọ guyọ ìwàrà ogun yọ yọ but i'm not gonna die. Uh, eh, ṣọwárí èmi sì ní bọ́dì láti gba ọ̀tá pàpẹ́ bọ́dì wà ń bẹ̀ àdìjọ́ tó ti ń jẹun lọ́dọ̀ ọ̀gá tó ń jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn bọ́dì náà yọ ọlọ́run nínú mọ̀lẹ́kọ́ sí bí aáyán náà ló ṣe rí. ó eh? bára jẹ́ èmi sì rí gbígba nǹkan sí ọba yìí ń kù sí ara sì dúró torí oògùn pọ̀. jẹ́ǹdẹ̀ kó bọ̀rọ̀ kan ṣó o rí tautu that can come inside this hour and bring uh, machine gun you shoot it i receive it nítorí sọ fún ọrùn rẹ̀ wà nára mi pọ̀ boko haram yẹn ni. n rè nára mi ò pọ̀ èmi nígbà má lè jẹ́ kó ga realize ọ̀fọ̀ you cannot brought a handout into my eh, eh, extended family. n rè má ṣẹlẹ̀ rè. òyìnbó burúkú tó máa ń sọ yìí náà ló wá ba yí ẹ jẹ́ o òyìnbó burúkú tó ń sọ yìí ló ba yí ẹ jẹ́ o anyway kò sí problem ká máa bá a lọ báyìí. ìfẹ́ tí mo ní sí ẹ kì í ṣe ìfẹ́ tán o ìfẹ́ òótọ́ kò ṣégbé pamọ́ ìfẹ́ nífẹ́ mi ò ìwọ láàyò ọkàn mi dákun ṣẹ̀ṣẹ̀ lọ. <laughs> in relationship èmi àti wọn la lè continue láti máa fẹ́ra wa. Ah, eh, ọlọ́pẹ́ lọ́lọ́run kò sí ohun tó lọ́run ò lè ṣe ọlọ́run ah, olójẹ̀dá lọ ọba láàánú dẹ̀ lọ́lọ́run tí ó náà ti wá rí báyìí hmm. mo sọ pé oníṣòro ìṣòro yìí gbọ̀n kan lé ayé lórí ìfẹ́ tó ń rí ọ̀hún lọ́lọ́run fi tù lé ayé tí ò hmm. bá sì fẹ́ bí kankan èyí pé bá mo jó lówó mo jó lọ́lá ọlọ́run ń ṣe nǹkan ń sọ fún ẹ sórí nǹkan kékeré simple àkè ibi tí ọlọ́dẹ ṣe bẹ́ẹ̀ ni owó mú ní kó máa ṣe sùúrù ó ti yí ẹ. ẹ bẹ̀tẹ̀ wẹ́kẹ̀ ó wá ní àwọn ìbéèrè mẹ́ta kan tí mo fẹ́ bí mo dẹ̀ fẹ́ kó dá mi lóhùn sí fi ẹ́ lè. ìfẹ́ mi yayọ mi pírí mádélù. alákọ̀ọ́kọ́ náà òun ni nípa ẹyin mẹ́kà tó wà lọ́nà Michael ló pera ẹ̀ fún mi ó dẹ̀ fẹ́ ẹyin mẹ́kà sẹ́yìn ṣé òun àìdí nkankan fún mi nípa orúkọ ẹ̀yìn àbí nkankan are you a muslim or something. ṣé kí n máa dá ẹ lólè kọ̀ọ̀kan ni àmú abẹ́rẹ́ gbogbo ẹ̀. madam lólè kọ̀ọ̀kan. ilé torí afẹ́ ayé ni hmm. ọmọ kò mọ̀ lọ sí amẹ́ríkà náà amẹ́ríkà mo ti ra mo kàn fi sẹ́nu. for real. ọlọ́run kò sí pé mo fi ń ṣàkọ ni. èmi fi ìpè bóyá muslim ni ẹbí yóò kàn áìdí ẹ̀ fún mi nìyẹn náà. Ah, ìfẹ́ mi ni ẹ̀ ìdùnnú mi ayọ̀ mi. wá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé mo ti máa ń gbọ́ mo ti máa ń gbọ́ tẹ́lẹ̀ bọ̀ mo wá fẹ́ kó jáde láti inú ìkọ̀kọ̀ ní ìdẹ́fẹ́ kó parọ́ fún mi ṣé lóòótọ́ lóòótọ́ ni pé iṣẹ́ àgbèrè ló ń ṣe. Ah, ọ̀rọ̀ náà ló bèrè yẹn o eh, God put your eye mo ṣe é náà má bínú má bínú ìdògbò ìfẹ́ òun bínú ẹ̀yin gbọ̀ngbọ̀n lẹ́yìn pùtù iṣẹ́ agbèrò ṣiṣẹ́ tí ò dáa àwọn bàbá tó ti ṣe kọjá àwọn yẹn ó yẹ kó máa gbórúkọ èèyàn kan mo sì lè wo àyíndé ọmọ akíṣọ́yà tó wà lóṣòdì iṣẹ́ agbèrò ló ń ṣe kò sí lóyún gbogbo tó wà lágbàáyé tí ó ti dì gbogbo ayé ló mọ̀ inú anybody ń dùn tó bá rí wàá wò kó ṣe agbèrò lélẹ́yìí nítorí ó ti mọ̀ mí ṣó orí mi pẹ̀lú yá ìwà burúkú tó mú bọ́lá máa tàn ẹ́ mọ̀ wọ́n tó bá gbọ́rùn kọ́ bẹ́ẹ̀ ó máa bẹ̀ ẹ́ lẹ́rù wàá wò pé kí ló fẹ́ fi mí ṣe. àwọn tó ń kàwé àwọn tó ń lọ skul tó ṣe gbọ̀ngbọ̀n ló ń ṣiṣẹ́ yìí àwọn tó ń forúkọ burúkú bàjẹ́ ni iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó wà òkè ni iṣẹ́ aláràíkà ni ìgbà kan máa ń fún fàdàgbà gáràjì wọ́n fi bọ̀gbà gáràjì kò sí yẹn mọ́ ìwé ni aníṣẹ́kẹ́tìrì anítẹ́sọ́rọ̀ àwọn tó bá ti wà tí yóò dáa wọ́n á jẹ́ kó yẹ pé nǹkan tó ṣe yóò dáa kó ń bẹ̀ kẹ́lómi wọlé ta ló ti dá yé àwọn tó wà ń bẹ tó mọ̀ ń pa ẹ̀ gbogbo nǹkan ń ṣe ìwé ìwé ni èyí tó wá pé ìyẹn ni má bínú nǹkan tó yẹ kí n parọ́ fún ẹ pé mo nífẹ̀ẹ́ mi ìdẹ̀rẹ́ kó dà pé àwọn ọ̀rẹ́ ẹ tó ń tẹ̀lé káàkiri wọn rí ah agbèrè kankan kan ló yẹ kí n rí nítorí ìfẹ́ tí mo ní sí ẹni mi ìdẹ̀rẹ́ kó mi ìfẹ́ lùsẹ̀ láyé mi tí má ti lùsẹ̀ láyé mi máa kú ni ó mọ̀ pé mo lọ́ọ̀fẹ́ dákú mo láìkẹ̀ bá. <laughs> Eh, ok no problem jẹ́ kí wọ́n béèrè béèrè ẹlẹ́kẹta. máa rí mi béèrè. màá bínú béèrè gbogbo ẹ kó yẹ ká yanjú inú mi kan ń dùn mm. tí má lè rí ẹ rárá mo ti rán lọ́hùn. <laughs> ẹ but uh, kí ló dé tó wá jẹ́ pé pẹ̀lú iṣẹ́ tó ń ṣe àti adúgbò owó tó ní pẹ̀lú iṣẹ́ tó ń ṣe torí mo gbọ́ pé àwọn tó máa ń ṣiṣẹ́ wọn máa ń lówó gidi kan lọ́wọ́ kí ló dé tó kì í ṣú ara ẹ̀ fún mi wọn ò tiẹ̀ kí ń bí ebi olówó sí mi rárá o kàn máa ń descend so low tó bá ti wà pẹ̀lú mi you are so calm o kì í ṣe girigirigiri kó má ṣe karakara bí àwọn olówó ṣe máa ń ṣe sí obìnrin yẹn why tó ṣe tó ṣe ń ṣe bí àwọn tó kù. o <laughs> ṣe di àmì gbogbo nǹkan tí mo ṣe torí ìfẹ́ tí mo ní ṣe àgbà tó lómi nínú ń dùn torí gbogbo àwọn tó ń ṣe làwùlàwù wọn jẹ́ nǹkan kan àwọn tó bá jẹ́ nǹkan kan wọn ní pariwo o ò ní rí pípariwo lára wọn o mọ ìfẹ́ òun bínú ìfẹ́ máa ó mọ̀ mò ń wùwà ẹ̀ ni pé ìwọ ọmọ olówó ò wọ ọmọ olówó kí ni mo fẹ́ fi bùgá ṣe ẹ olówó ó ní gbogbo ẹ kí ni mo ní níwájú ẹ sòtì máa ń jọ pé mo jẹ́ nǹkan kan wá pé ah ó jẹ́ nǹkan kan àmọ́ ìwọ ìwọ ń wò pé ah, ìwọ gan mo mọ̀ kó nífẹ̀ẹ́ mi bí yẹn ń jọ pé mo lò yẹn mo ń pè mí ṣe bí pé mo jẹ́ bí ọmọ olówó yẹn bí pé mo yá mo ní nǹkan yẹn inú ẹ àdìfẹ́ mi bí a ti bá lọ pé ah, mo ní nǹkan àwọn pé àìwọ ah, kì í ṣe ah ṣé mo mọ̀ kó nífẹ̀ẹ́ mi lọ́kẹ́ mi náà wù ẹ pé ah o mọ̀ obìnrin bí màmá fọkùnrin nítorí owó tó bá tán kọ́ obìnrin màmá fọkùnrin tó pé owó ló rẹwà tẹ́wà yẹn bá tán kọ́ ṣé mo rí i pé o nífẹ̀ẹ́ mi nítorí ẹ̀ níbi náà yẹn wò pé ah ṣé gbogbo nǹkan orú ẹ gbogbo wọn ti bá ní ìwọ lóní nǹkan tèmi náà òtíwọ́ náà bá èmu ni gbogbo nǹkan ẹ má bínú nítorí ìfẹ́ ni kó dáa jẹ́ kí n ṣọ̀rọ̀ fún ẹ tẹ́bí bá pa mi ṣe bí ò ní pa ẹ ni ìfẹ́ nìyẹn ó dájú máa ń kí sí òní bá mi kéde ah, ah, ah. òní máa ń kú òní bá mi kú <laughs> ó wà pa inú mi dùn gan. ọlọ́run inú mi dùn gan. ṣe. ọlọ́run láti ìgbà tí mo ti meet ẹ mi ò ní ìbànújẹ́ lọ́jọ́ hmm. kankan mo ṣẹ̀ṣẹ̀ wá. ṣé wọ́n ń tán mi. kí ni mo fẹ́ tó yẹn fúngbà tó ṣe pé mo fẹ́ gba hmm, nǹkan lọ́wọ́ ẹ̀ ṣé orin nísìn èmi kan ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé kò ń ṣe gbogbo ọmọ àgbèrò hmm òun lọmọ ọ̀sá òun ṣe gbogbo agbèrò òun oníjàkidíjà àwọn èèyàn tí wọ́n decent náà wà nínú agbèrò. ṣe God bless you. and I'm proud to be your wife. ṣe I love you. love you too baby. I love you too. tí máa ń ta ayé wa irú ẹ̀ ni mo fẹ́. ẹ má ṣe fojú ṣèdájọ́ wọn o ẹni yóò mọ nípa ṣe ṣèdájọ́ ẹni ọ̀la ẹ̀mí ẹ má ṣe tayẹ̀pẹ̀ sí gàmì fún wọn tóbi epo kékeré ń bójú wọn mi jẹ́ ah! ènìyàn náà ní ká máa bẹ̀rù láyé iyọ̀ ṣàgàzà ìyọ̀ ńlá ni ó sì mọ́ ọ̀rẹ́ kan àti kókèrè ká mọ́ yà báwo ni. màá kí sá. Uh, nǹkan tó ṣe ránṣẹ́ pé ni pé i need your assistance kò tí ì yẹ. Um, kí ni orúkọ bọ̀bọ̀ yìí uh, ọkọ Mosún. orúkọ ọkọ Mosún ṣé kò sí. kò sí nǹkan kan ó ní àwọn nǹkan kan tí ń fẹ́ ṣe fún un No. Michael orúkọ ẹ. Michael. Yeah. yeah. Michael àbí. Yeah, sure. Ṣé ọmọ ibi tó ń gbé ṣá? Máa ní ìdádírẹ́sì. Arábìnrin, um, ṣé kò sí temporary and questions? <sighs> Kò sí nǹkan kan. Ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé iṣẹ́ kékeré kan yọjú. So ìgbà tíṣẹ́ yẹn yọjú mo wò pé wẹ́ ó ti bá mi sọ tẹ́lẹ̀ yìí pé kí n kú páàsì iṣẹ́ sí kò sí problem má má wọrí kò sí problem má wọrí. well ṣe tó wáyé pé bẹ́ẹ̀ náà ni ó wà ok that's very kind of you because inú àti mo tún fara ẹ máa dùn tó bá gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ah, ẹ tó bá yẹ pé bẹ́ẹ̀ ní ṣá kò sí wàhálà ilé ẹ̀ náà ní ṣe ẹ ṣáà mọ kéétù yẹn yà dáadáa. yà yà mọ mọ kéétù náà. ẹ mọ ibi àdídè tó wà ní kéétù ní démọ́yìn ló jẹ ṣáà dídé wa bẹ́ẹ̀ ni. ah dídé kan wa bẹ́ẹ̀ na by the left by. Yeah. You know, àdídé ṣe along the Demurin street. yà yà mi kàn fi àdídé yẹn ṣe landmark fún yín ni ó ti yẹn kò ń ṣàdídé gangan ni so ẹ máa lọ síwájú díẹ̀ there is one particular bus stop tí wọ́n máa ń pè Pako bus stop yeah. Pako bus stop yẹn street yẹn gangan gangan òun ló ń pè ní Alhaji Lawal street number four ló ń gbé hmm. second building by the left. Okay. Yeah, kò Alaji ṣe ya Alhaji Lawal street number four Yeah, tẹ bá ti débẹ̀ ẹ̀kan bèrè Michael very popular guy there. okay yeah. i'm very happy. no problem sir Because kọ́ sir kò sí wàhálà alright tẹ bá to need help me some other time ẹ okay no problem. alright sir. take care of yourself. yeah, cool. thank you. jèrè kìjì kí ni kan bẹ́ nígbó ìlà kò ní jẹ ayé ó máa kọ̀ mí lẹ́ni ah, ọmọ rẹ̀ rè wọ́n fọ̀rẹ̀ bọ̀ rẹ̀ àdádúró ah, kí bí ó bó níbí àṣàṣì ó bá láṣàṣì ẹbí ni ẹ̀yin ìyá mi ò ṣòro nùgà kò dúpẹ́ dúpẹ́ ẹ̀ ah! eh? mo dúpẹ́ ìyá mi o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ẹ jẹ́ kí n sun ọ̀la mo dúpẹ́ o. ọlọ́run ti bá mi ṣe àdúrà mi ti gbà ọlọ́run bá bọ́ pọ́psì mi wọ́n ti fọwọ́ sí márèjì mi àti zagaza. irọ́ ni o are you serious? Ah, inú mi dùn ah, inú mi dùn fún ẹ gan ni ah, láti jọ ẹ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ṣòwò náà wá rí sí pé rere ló já sí. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ nígbàgbọ́ pé lágbára ọlọ́run gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi sẹ́yìn kò tún ní ẹ̀ bá ṣẹlẹ̀ láyé mi. àmín àmín kí ló ṣe kò sí dádì inú náà. <laughs> ọlọ́run ah, inú mi dùn o báwo wá ní ṣe sọ fún àwọn ọ̀rẹ́ wa tó kù. mo ah, ti sọ fún wọn o ah, ó ṣàmọ̀ pé gbogbo wọn wọn sọ́pọ́ọ̀tì ẹ̀ tó hmm. àmì ìdẹ̀mú nǹkan tí màá bá lẹ́nu ìwọ tó jẹ́ tèmi nìkan ṣoṣo tó jẹ́ pé ìwọ nìkan ló sọ́pọ́ọ̀tì relationship wa òun náà ni mo ṣe sọ fún náà. ó mọ̀ pé lọ́jọ́kọ́jọ́ anytime any day ẹ̀yẹn náà ni máa ń wà torí ẹ̀ náà mo ti kọ́kọ́ sọ fún ẹ. báwo wá ni ṣe sọ fọkọ ẹ. mi tí ì sọ fún un. àwọn máa bẹ́tà kó tètè gbé ṣe kọ́ inú ẹ̀ máa dùn gan. àfi bẹ̀rẹ̀ ló kó wọn. ó bẹ́tà. bọ́ọ̀sù mọ́ ò lè mọ́ a kì í gbókèrè kámọ́ dídùn wọn bẹ́ẹ̀ o ọmọ wa mi dákú má ṣe bà mí jẹ́ ojú tó jẹ kùn yóò kò lè pẹ́ ràn jẹ́ zàgàzà zàgàzà ìṣòrí ràn ẹ lòún ṣe. àmọ́ ènìyàn tẹ́ ṣe pẹ̀sán láyé ṣùgbọ́n tán lọ́hùn ṣàdúrà fún wọn. ìṣọwọ́ wọn ní tọwọ́ lẹ́yìn láyé ń bí. ẹ má ṣe fojú ṣèdájọ́ wọn o. ẹni ọmọ ni kó má ṣe ṣèdájọ́ ẹni ọ̀hún láyé ń ẹ má ṣe ta yẹ̀pẹ̀ sí gàrí fún wọn tóbi epo kékeré ń bójú omi jẹ́ ah! ènìyàn náà ní ká máa bẹ̀rùn láyé iyọ̀ ṣàgàzà èèyàn ńlá ni. bọ́sùn kó lè pẹ́ran jẹ́ Zagaza Zagaza ìṣòríran ẹ̀ ló ń ṣe. ojú bá fara balẹ̀ dandan arimu sùúrù máa ìrúgba òfẹ́ni fẹ́ ṣàtọkùn òdì láàyè. ẹ̀yin èèyàn mi ènìyàn bá mọ̀ ni nífi ní ṣeré ẹ tọ́jú mọ́ wọn kẹwò wọn re kó lè dà fún ẹ̀tọ́ wọn zagaza òun oh, èèyàn ni ó ẹ dákun ẹ má ṣe fojú ọmọ ọmọ wọn. Hello, darling. I'm fine. You won't come? Ah, ariwo pọ̀ bẹ́ẹ̀ ọ̀gá ń dunú gan bẹ́ẹ̀ ni inú mi dẹ̀ dùn o mo ò tí mọ̀ nǹkan tó wá pa inú mi dùn. yeah yeah. <laughs> um, baby mo ní good news kan fún ọ dáàdì mi ti fọwọ́ sí márẹ́jì mi àti ẹ̀. ọlọ́run ìjọ dúró ọlọ́run wá tọ̀ mí. Ah, ah, pool lex baby ti báwo ṣéèyàn máa ń fi irú nǹkan báyẹn dá para ni i'm telling you. ẹ wọ́n ti fọwọ́ sí. <laughs> yẹ́ẹ̀yẹ̀yẹ̀ àpò ah, inú ẹ̀ ò lè dùn tó inú mi èmi nínú mi dùn jù hey alihamdulilayi mo sọ fún ẹ náà mo ní oníṣòro lóògùn jogún òfò orí bàtà ṣe sùúrù ṣe sùúrù pọ́lọ́ wọn bá gbà. yéèso yéèso at last àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. alihamdulilayi alihamdulilayi ló mi dùn o kó ló wà. mo wà ní rẹ́sítọ́rántì máa ń ti jẹun. ó kó wá bí bá yẹn àmọ́ á bá ẹ. ok o fẹ́ wá bá mi bíbá. ok ok no problem no problem ìgbà tí ṣáájú náà làjọ ńlá ni. ọ̀sùn mọ́ ò lè mọ́ ọ́ a kì í gbókèrè kámọ dídùn wọn bẹ̀ ọ́ òmùwà mi dákú má ṣe bà mí jẹ́ ojú tó jẹ́ kùn yọ kó lè pẹ́ ràn jẹ́. gbọ́ àlùmọ̀ ti gbà yẹ sí èèyàn ń torí àwíjàre jẹ́ kí tọ́gbẹ́ mọ́yàn lẹ́nu ọ̀rọ̀ ẹ ti yé mi ẹni tó mú wáyé òun lọkàn fẹ́ òun lẹni tọkàn yàn o fẹ́ fẹ́ délé o ti mọ̀ dáadáa listen èèyàn kì í mọkọ ọmọ kó tún máa lè wò mi ní kí èèyàn káàárọ̀ kí n tó ní ẹ̀ka alẹ́ mọ́ o. Eh, michael orúkọ mi. michael. bẹ́ẹ̀ni àwọn ọ̀rẹ́ mi wọ́n pè mí Sàgàsà. ok àwọn tí yẹn ń pè ẹ ní Sàgàsà gẹ́gẹ́ bí ọmọ onímọ́tò ẹ lè má ní alias about it is well ada o ti gbọ́ ntọ́mọ mi wí. gbogbo ẹnu gbọ́ bàbá. ṣé lóòótọ́ ni wípé ìfẹ́ yẹlé ló ní sọmọ mi. ìfẹ́ òdodo ni mo ní ṣe bàbá. kì í ṣe fẹ́ tán. òun náà mọ̀. because um, n tó jẹ́ kémi náà kí n accept ẹ ojú wípé gbogbo ọ̀nà ni mo ti fi try ẹ. mo lé ẹ mo bú ẹ mo ṣá ẹ kò sí ohun tí mi ò fi try ẹ tán mo rí pé ìwò pẹ̀lú ẹnu. ó jẹ́ kí n ní belief lórí ẹ díẹ̀ àmọ́ ìwọ nìyẹn ọlọ́run nìyẹn o nítorí pé ọkùnrin ní ọkùnrin lèmi náà nígbà míì táwa ọkùnrin bá ń wá nǹkan lọ́dọ̀ obìnrin nígbà tí mo wà ní Ṣàngó òde good twenty years mo lè fi lé obìnrin tí ọwọ́ mi ò bá ìtẹ̀ ohun tí mo wá tí ẹnu mi ò bá ìtì kan tí mo fẹ́ jẹ tójú mi ò bá ìtì rè mo wá lè jẹ́ tán kí n kúrò mẹ́ and mo ṣọ́ ẹ pé kí n ṣe bẹ́ẹ̀ ní tìyẹ. láíláí mo kò mo nífẹ̀ẹ́ ọ̀dọ́ um, ọlọ́run á wà pẹ̀lú ẹ. yes iṣẹ́ ọmọ onímọ́tò iṣẹ́ gidi ni iṣẹ́ tó dání tó dẹ̀ ṣe fi yan gan especially lóde ìwòyí nítorí pé àwọn èèyàn gidi ni wọ́n pọ̀ níbẹ̀. Um, worú tí ó ń lọ lóde ní Lagos State lọ́wọ́lọ́wọ́ yìí bíi BRT àbí lagbos ṣé tí a bá fi dún ẹ wò ta kó bíi mélòó kan sọ́dọ̀ ẹ ṣé wàá lè manage. ẹ kò sí ní tẹ́lẹ̀ ra fún mi tágbára ọlọ́run ọba ọ̀ka. ẹ gbà ń tọkọ ẹ wí. all right ohun tèmi ń sọ bíi kakó bíi one fifty sí two hundred sí ẹ lọ́dọ̀. agbára ọlọ́run ká bàbá. agbára ọlọ́run ká ló kàn wí báwo ló ṣe fẹ́ manage just tell me. ẹ ẹ má bínú sáà iṣẹ́ tí mo mọ̀ ni tí o bá dẹ̀ yé mi mo láwọn ọ̀gá tí màá lọ fọ̀rọ̀ lọ. bí àwọn wo. àwọn bíi Musiliu Ayinde ọmọ akínsánà tó wà lóṣòdì MC bíi tájù ní àgbẹ̀dẹ wọ́n pọ̀ gan lóríṣiríṣi bẹ́ẹ̀ àwọn ọ̀gá mi ni gbogbo wọn àwọn dẹ̀ ló kọ́ mi iṣẹ́ yìí so tójú ọ̀rọ̀ ò bá yé mi màá lọ bá wọn wọ́n dẹ̀ ṣàlàyé fún mi. ó súnmọ́ ẹni tí olú ọmọ ọkọ mi ti balẹ̀ nígbà náà. ṣe lórí ọ̀rọ̀ ti MC Musiliu olú ọmọ lọ́sọ̀dì èèyàn ni wọ́n in fact ọkùnrin alálùbáríkà ọkùnrin tí òfin tọrọ ọkùnrin lọ́dọ̀ ọlọ́run ọba ni ìgbà tí ọkọ mi mú mi lọ sọ́dọ̀ wọn ní ọ́fíìsì five hundred thousand naira òun náà fi fún mi lówó àlejò. ọmọ ẹ lọ́dọ̀ ọmọ ẹ tí olú ọmọ <laughs> mi ò mọ̀ pé ìwọ náà súnmọ́ èèyàn gidi àwọn èèyàn rí olóríire tó yẹ kí ọba tó pọ̀ nìyẹn. nígbà tó ti mọ àwọn MC Olúọmọ má jìnnà sí wọn o má dẹ̀ yọ wọn lẹ o kò sí ni kò sí ẹni tó sọ̀rọ̀ ẹ̀ láburú ọlọ́run dẹ̀ níjẹ́ ó tẹ́ kò ní mọ̀ọ́sì àpadà sí burúkú tó bá ń pinlẹ̀ pé kò ní tọ́ sí MC Olúọmọ kò ní tọ́ sí wọ̀ náà kò ní tọ́ sí mi náà kò ní tọ́ sí gbogbo wa. àmín bàbá àmín. ṣe fojú ọmọ kọmọ wò wọ́n gbogbo wa gbèrò láyé yìí o ọ̀sùn ọ̀nà a kì í gbókèrè kámọ́ nínú ọbẹ̀ o ọmọ wa mi dákun máa ṣe bàmí jẹ́ ojú tó jẹ́ kú yọ kò lè pẹ́ ránjẹ́ sàgàsà sàgàsà ìṣòrí ọ̀rẹ́. I am happy to be on earth today. Hey, you believe me? Pọ̀ sí mi wọ́n ti support marriage mi àti Michael I'm so excited about it. irọ́ mi. ọlọ́run. wait a minute nǹkan tó try àìsàn ẹ̀sìn ni pé dádì ẹ̀ support kò fẹ́ Michael. yes o. Ah. ọ̀rẹ́ mi. yes. Trinidad Dad is the best dad on earth so far. You can say that again. Ah, wọn kì í fojú yẹpẹrẹ èèyàn rárá ṣórí tí Trinidad ẹ bá pé mẹ́wàá ní Nàìjíríà tá a wà yìí mm. ah, honestly everyone máa wà okay gan. yes yes yes <laughs> that's my dad for you he's ah. very understanding. honestly I'm happy for you. thank you thank you. <laughs> ah ọ̀rẹ́ mi kí ló dé tó kàn wá moody látàárọ̀ gbogbo bí mo tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ tí mi wá ń dùn tèmi àti Juliet ta jọ ń rẹ́rìn o ò tiẹ̀ dá sí wa rárá ṣé inú ẹ̀ ò dùn sí nǹkan tí mo sọ ni. don't get me wrong kò ṣe pé inú mi ò dùn sí i i'm very happy for you my friend i want the best for you but tèmi yé mi o and i'm sure pé nǹkan tí mo sọ ó yé e. <sighs> ọ̀rẹ́ mi nǹkan tó ń sọ ló yé mi pátápátá ṣó ti yẹ ṣùgbọ́n ọlọ́run lè jẹ́ ká rí aburú kankan mọ́. àmín jésù <laughs> to you and michael. ẹ bá jọ ọmọ kéèké máa play kínní ó ti ẹ̀ dùn báyìí. Gájú. <laughs> tẹ́sítà nìyẹn ẹ kí ló dé kí ló dé nínú ilé mi ẹ láyà o kí ló dé ta ló ṣílẹ̀kùn fún wá irú èèyàn ò ní. ànílò ilé mi ẹ̀yin ò mẹ́tẹ́ bá bá nu lé mi. àní ẹ jókòó sẹ́. jókòó fún kí ẹ wọnú lé mi. kí ló ṣe wọ màá ní kó ṣe máa bínú dáhùn mi wọlé wọn bá mi. sit down mr man. dá padà. mi mọ̀ pé ẹ̀yin ni àwọn ayé mi mọ̀ gbogbo nǹkan tẹ kí lè fẹ́ ẹ má mọ̀ ẹ a lè gbọ́kù lọ sílé olóòrùn ẹni tó ládé náà sọ pé kò kú. àbí tí èèyàn bá ní eégún ilé ẹni bàbá ẹni máa jó tó bá ní òjò mọ́ alágbá òmúyàn sí lóòótọ́ èmi ni mo ní mi ò ní gbà kí ọmọ mi fẹ́ láéláé mo sọ wípé ó dẹ̀yìn mí kó tó fi kára wọn òkòkò àmọ́ lẹ́nìí èmi ni mo fọwọ́ sí wípé ẹ gbọ́dọ̀ fẹ́ra yín ní agbára ọlọ́run ẹ̀mí rí kọsẹ̀ ẹbí akọ ẹbí akọ mo súnmọ́lá wojú mi oore tí ọlọ́run jogún fún obìnrin tó fi ń ṣaya nílé ọkọ kéèyàn wá fi ń ṣe ọkọ lórí ìyàwó ọlọ́wà fún ẹ Michael jẹ́ kí èmi pè é Michael àmọ́ mi ò bínú sí Sagasa náà um, mi ò gbàgbé gbogbo ìlérí mi o gbogbo ohun tí mo promise pé máa ṣe fún ọkọ ọmọ mi pátá òun náà ni máa ṣe nítorí pé ọkọ ọmọ ẹni ọmọ ẹni náà ni gbogbo tí mo ní pátápátá láyé àtọ̀run ó di tìyẹ àti tọmọ kò sí nǹkan méjì tó kù tá à ń retí mo ní àbúrò kan ó pọ̀ púpọ̀ lọ́wọ́ mi mi kì í fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré rárá kó náà wá bẹ́ẹ̀sì nítorí òun mọ bí àbúrò mi yẹn ṣe rí ó pọ̀ lọ́wọ́ mi púpọ̀ mi ò fẹ́ kó dàbẹ́ ní pé mi nìkan so tóun náà bá dé àbí àbúlẹ́sì ìgbéyàwó àwájú wádájọ́ ọ̀dàbẹ́ni tọ́ta máa mọ ẹbí kò jù bẹ́ẹ̀ lọ mo sọ fún ẹ kó lọ ṣe tó pẹ́ láyé. àkórí àparò àdíjàgbé. Ah, ah, ah. ọ̀rọ̀ ẹ lọ́wọ́ sún ọ̀rọ̀ ẹ láyé sọ lọ́wọ́ yókù yókù yókù. ẹni tá a wí lóde. ìpè ìgbà alẹ́ pè ní. gẹ́gẹ́ bí ohun tí mo sọ ọkọ ọmọ ẹ̀ tá à ń retí ló ti dé yìí mo fẹ́ kẹ́yìn méjèèjì kẹjọ dé kẹjọ mú ọjọ́ tí a bá lọ mú àwọn òbí ẹ̀ òun rẹ̀. má fọwọ́ látilẹ̀. ìwọ ọmọkùnrin yìí tún ni ìwọ tún ni yẹn ní o. Ah, ah. kò gbígbà wò. kókè ọlọ́run ò jẹ́ kókó. Ah! Yeah! Ọkùn ah, kí ló ṣẹlẹ̀? Tẹ́lẹ̀. Ah! Oh, kí ló ṣe? Ah. Oh. Kí ló ṣe? Ẹ̀gbọ́n mi. Yé! Ọkùn mi. Yé! Ṣé kọ́ lọ gbogbo wa? Kí ló kí ló kí ló? Ọkùn ṣẹlẹ̀. Máìkì ṣẹlẹ̀. Ẹ máa dárí jì mí ni. Ẹ máa dárí jì mí. Kí ló Ah! Oh. Oh. But why? Why? Why? Àwọn eh, eh, eh, ọkọ ọmọ mi, kí ló dé tó ń pamọ́ kí ló ṣe fún ẹ? Àwọn for your information mo ti ṣèlérí pẹ̀lú ọmọ mi wípé anybody tí ọmọ mi bá fẹ́ òun ló máa jogún ohun tí mo ní directly or indirectly nítorí wípé ọkọ ọmọ mi àti ọmọ mi tí n bá dàgbà tí n bá relé ogbó àwọn náà máa máa control àwọn properties mi now tí n bá wá lajú mi ilẹ̀ tí ọmọ fẹ́ ni tí ò bìkítà àwa àrùn gbogbo ogun now how you feel tó bá rí bẹ́ẹ̀ àbí o rò pé tó máa dùn mọ́wọ́ náà nú ní pé tèmi bá dàgbà tí mo relé ogbó tí mo súnmọ́lá ní ọkọ gidi tí wọ́n bá ogún nílẹ̀ tí wọ́n tún ṣiṣẹ́ kù inú ẹ̀ máa dùn àbí inú ọ̀dùn dùn. kí ni wọ́n á blame mi fún kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí àgbàlagbà máa ń ṣe lóko lóró ni sórí ohun tí àgbàlagbà wò tí ojú àgbàlagbà fi jìn tí ọmọdé bá worú ẹ̀ ó ṣeé ṣe kójú náà fọ́ ẹrù tí àgbà rù tí orí ẹ̀ fi pa bí ọmọdé bá rurú ẹ̀ orí náà lè jìn sí kòtò pé ẹni tó bá fẹ́ mọ̀ sọ́wọ́ lè máa fa gbogbo ogun ilé lọ́wọ́ nítorí ètò ṣíṣe bẹ́ẹ̀. Anyway, uh, anyway anyway ẹ jẹ́ ká save life hospital ẹ uh, ẹ uh, uh, tó bá máa ṣẹ́ láyé ènìyàn máa rán gbọ̀kàndá fóun tí ò ní iṣẹ́ àwọn wa fọ̀rọ̀ fẹ́ lọ́jọ́ ni mo bẹ̀rù jọ. ìwà tó ń bẹ lọ́kàn wọn náwó síta ẹ̀rọ ayé yìí o mo bẹ̀rù wọn tẹ́ bá ìwọ̀n ẹ̀ sá fún wọn. ènìyàn máa rọ gbọ́kàndá fún tó bá máa ṣẹ́ láyé ènìyàn máa rọ gbọ́kàndá fún tó bá máa ṣẹ́ láyé àwọn àgbọ̀rọ̀ fẹ́ lọ́jọ́ ni mo bẹ̀rù àwọn ní káyé yọ. ṣe sílẹ̀ o ẹ̀san bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ò mọ̀ kẹ́ lọ mọ̀ o má ṣe kà láyé yan kó má ò pé wàá mú jẹ ohun tọ́lọ́run kọ̀ọ̀kan ní ṣàìṣẹ́ o ó bá fi wọ́n sílẹ̀ kí wọ́n ṣe fẹ́ inú ara wọn má hùwà ìkọ̀kọ̀ kan ṣùgbọ́n kó má bàa gbẹ̀san ní gbangba o. rán gbọ̀kàndá fóun tó bá máa ṣẹ́ láyé ènìyàn máa rán gbọ̀kàndá fóun tí wàá bẹ̀rù ṣẹ́ àwọn akọ̀rọ̀ fẹ́ lọ́jọ́ ní wọ́n bẹ̀rù jọ láyé jọ.